ṣe àwọn ànábì ọlọ ó ṣe àwọn aránṣẹ́ ọlọ. ẹ wo baba ńlá wa ànábì adam aleyhi salam ọlọ́run fi baba ńlá wa ṣàdánwò ó sì fi nǹkan mi ṣàdánwò fòna ọlọ́run fi baba ńlá wa ṣàdánwò fún àwọn màláíkà àti ibilis ojú wọn lọ́lọ́run bá ṣe dáa wọ́n sì ń gba ẹgbẹ́ rẹ̀ kọjá lójoojúmọ́ wọn ọ̀mọ́ ntọ́lọ́wọ́n bó fi ṣe kọlọ wọn bó tó fẹmi sí lára ẹ̀yin yorùbá náà sọ ẹlụdo tó tójú yín kún kò lè gbé lọ gẹ́gẹ́ bí òwe eléyìí tó ṣe pé kò sóòótọ́ ń bẹ torí pé tódò bá tójú èèyàn kún ẹ a máa gbé yẹn lọ tọmọtọmọ tóró mi ò òun ò mẹ́nibọ́dì mo wa yóò gé ọtí gbogbo kálukú ó sinmi. wọn á ní sọ pé anabi adam alayhi salam ńgbà tó yẹ kó ju wa lọ lọ́n ṣe dáa kò lè ju wa lọ rárá o báyìí ọlọ́run ṣe léèyàn ọlọ́run fún ní màá dáhùn ọ̀mà á ní balẹ̀ fún wa ẹ ti ṣiṣẹ́ gbogbo yín jọ Ọ wá ṣẹlẹ̀ pé wọ́n yan ọ̀gá láàrin ẹ̀yin tẹ̀ ń jọ ń o ẹ̀yin tí wàá pẹ́ lẹ́nu sẹ́ wọn ò kan nù yín wá apply níjẹta oníjẹta ń bẹ̀ ni wọn wá lò ní director general ẹ gbogbo yín lẹ́ẹ̀mọ̀ sì dùnú bá lọ́wọ́ ẹ gbogbo yín o i'm greeting you ọgbọ́n pé mi náà dáhùn ẹ sábà <laughs> torí pé kálukú ọmọ wò pé àà ibà ti rà á ṣe pé kínní yóò máa gbé lóye wá sí sí oṣù lọ́mọ tó ṣe pé kó tó bí láti gba dìgírì àní bọ́lọ̀ ń ṣe máa ṣiṣẹ́ rẹ̀ nù ẹ gbà náà ni ẹ gbà náà irọ́ lásán tó bẹ́ẹ̀ náà ni ọlọ́run ṣe bá nàbí Adam alayhi salam ojú wọn lọ́lọ́run ṣe dá ọlọ́run á ní ẹ forí balẹ̀ fún un àwọn mẹlẹ́kà àtẹ́kọ́ àwọn máa tẹ̀lé tọ́lọ́run wọ́n yé takwàsí ọlọ́run wọ́n yé sọ kọ́lọ́run ọba tó wí àsì ọlọ́run ọba ni wọ́n máa fi ṣiṣẹ́ la yasbiqunahu bil qawl wa hum bi amrihi ya'malun àwọn mẹlẹ́kà ẹ̀kan torí pé ńgbà tọ́lọ́run ọba sọ ó ní wa idh qulna lil mala'ikati isjudu li Adama fasajadu fáwọn yẹn fẹ́ o tààkì wíwí tọ́lọ̀ ń wí lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n sọ orí balẹ̀ ilà ìbílísà àbá kọ àbá lásán o wàsítakbara èsì wa dé wàgánà minal káfírí ìbílís shaitan rajim òun kọ mọ̀rùkọ́ ẹ̀ sura bàbá ńlá wa lọ́lọ́run fi sàdánwò fún àwọn màláíkà àti ìbílís àwọn màlẹ́kà ṣàṣeyege ìbílísù ó fìdí rẹmi ó dolórí ibú láéláé fàkànà rọjíìmàn ó di ọ̀kan nínú ẹni tó ṣe pé wọ́n ń sọ lóko títí dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyà. ọwọ́ aya iná wa pétọ̀ bó ń ṣètò ọ́nì sí wa ṣe báyẹn tó lé yín kúrò lálùjánnà bó ń ṣètò ọ́nì sí ṣe báyẹn tó mú baba ńlá wa kó lálìjẹ́nà ọlọ́run ti kọ àkọọ́lẹ̀ pé bẹ́ẹ̀ ni ó ṣe ṣẹlẹ̀ kò sì lè má ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣebí ti baba ńlá wa náà ló ṣe sábàbí tó náà fi dolórí ibu láéláé tó fi di lè má mọ àwọn ọmọ jahannam tó náà bá gbẹ̀san ipe tọ̀ bẹ́ẹ̀ yóò tiẹ̀ jẹ́ pé ẹ̀ dolórí ibu láéláé olórí rí ọ̀bẹ nù yín onú orí tó ń kó nu àwọn ọmọ rẹ̀ abẹ́ẹ̀kọ́ ni òun orí tó ń kó nu àwọn ọmọ rẹ̀ ọlọ́run wá fi igi kan ṣàdánwò fún baba ńlá wa anabi adam àti ìyá ńlá wa hawa ẹ máa jẹ ẹ máa mu nínú alìjáná ibẹ̀ bá ti ṣe fẹ́ wala taqraba hadhihi shajara ẹ gbọ́dọ̀ súnmọ́ igi yìí o tọ́ sẹ́mi pé wa ahabbu shay'in ila an-nafsi ma muni'at ntẹ́mi fẹ́ràn jù ní tí wọ́n bá ní kọ́ mọ̀ sí i. so tó máa sọ fún ọ pé gbogbo léyìí yàrá mẹ́ẹ̀ẹ́dógún ni gbogbo nǹkan gbádùn ayé yìí kò sí ètí òsínú wọn so gbogbo yàrá mẹ́ẹ̀ẹ́dógún la gbà kẹ́ máa lò yàtọ̀ sí varanda yìí ẹ má bọ̀ bẹ́ẹ̀ o lẹ́kùn rẹ̀ wà ń sisi àmọ́ ẹ má dùn bẹ́ẹ̀ o gbogbo yàrá kò síbi tẹ́ wọ̀ tẹ́ wọ̀ àmọ́ varanda yìí ẹ gbọ́dọ̀ débẹ̀ o ó rí kó a máa sí yàrá yẹn lọ́kọ̀ọ̀kan yẹ́sì. Yes èyí tí ẹ da yẹs eléyìí tún dáa jùlọ yẹs eléyìí tún dáa jùlọ títí tó fi rí gbogbo ẹ pé ah dúnìá dúnìá ga ńgbọ bá pé kí ni bẹ́ẹ̀ bàrà ń dàn gan sọ pé kólú ọmọ dùn bẹ́ẹ̀ àbí ẹ̀kọ́ ni èèyàn fẹ́ ọkọ <laughs> bọ́mọ èèyàn ṣe wàánu torí ẹ̀ ṣètọ́ni lo ìyá ńlá wa wọ́n fi jọ rí baba ńlá wa mú baba ńlá jésù ọjà àdánwò ńlá baba ńlá dẹni tí ó rí ìhò ó ríra rẹ̀ ń hò ìyá ńlá náà ríra rẹ̀ ń hò tẹ́lẹ̀ bíbẹ tí wọ́n bẹ lálìjẹ́nà tí wọn ò tí ì takùtọ̀ lọ wọn ò rí hòhò ara wọn ní ìsìnkálukú wọn ń sáká wọ́n wá tí wọ́n fi bò ó wọn kò sí nǹkan kan ju ewé lọ àwọn ewé nínú àwọn ewé tó wà nínú ọgbà dẹ̀ra àti bẹ́ẹ̀ wọ́n ti mọ̀ pé nǹkan ṣe nǹkan wá ṣẹlẹ̀ báyìí ẹ̀rí pé àdánwò tọ́lọ̀ fi ibilis tó fi ṣe fún baba ńlá wa ni baba ńlá fi di ẹni tó dára alẹ̀ bó tilẹ̀ jẹ́ pé bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ bí ọ̀ṣẹ̀lẹ̀ ṣáájú kọ́lọ́n tó dá baba ńlá wa Ọlọ́run ti fi hàn pé òkè pẹ̀ náà ni baba ńlá wo gbé ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ anabi ibrahim aleyhi salam ibrahim aleyhi salam baba yìí ti pẹ́ láyé wọ́n pẹ́ púpọ̀ láyé kódà wọ́n jẹ́ ọmọ ọdún mẹ́rìndínní àádọ́rùn ṣáájú kún tó bí anabi ismail aleyhi salam ìgbà tí ìṣẹ̀lẹ̀ kí wọ́n sọ anabi ibrahim sínú násẹ̀lẹ̀ tanabi ibrahim wọ́n sọ àwọn èèyàn rẹ̀ sílẹ̀ wa qala inni dhahibun ila rabbi sayahdin onítọ́ èmi lọ sọ́dọ̀ olú ẹlẹ́dàá mi ọ̀fọ̀ nàmà ó fi àwọn èèyàn rẹ̀ sílẹ̀ ó fi ìlú yẹn sílẹ̀ ọwọ́ abẹ́lọ́n qala rabbi habli minas salihin wọ́ọ́lọ́n fún mi lọ́mà ọmọ tó bá fún mi jọ́jọ́ kan nínú àwọn ẹni rẹ̀ gba la nabi ibrahim tó tọrọ ọmọ ó ti pé ọmọ eighty six years tó tó tọrọ ọmọ bàbá yẹn ti gbó kó tó di pọ tọrọ ọmọ bọ́lá ṣe sọ fún anú alukur'an nìyẹn o ọlọ́wọ́ bá wa sọ níbi kankan nú alukur'an sunna anabi sallallahu alayhi wa sallam kò sọ fún wa níbi kankan ipe ó ṣèlérí sọlọ́ọ̀ pété ọlọ́run bá bá fún un lọ́mọ o òun ọ̀fọ̀ máa rúbọ fún un rúbọ báwo mẹ́ta nàbí Ibrahim yẹn sọ̀sẹ́ bọ́ ebi wa ma gánà minal mushrikina wa ma gánà minal mushrikina nínú àyà púpọ̀ ńgbà tó lọ́wọ́ bá ń ròyìn anabi Ibrahim alayhi salam inna Ibrahim kana ummatan qanitan lillahi hanifa wa ma kana minal mushrikina. ọlọ́run sọ pé kọjọ́ kan nínú àwọn ọ̀sẹ̀ bọ̀ ẹ̀yin wá ń sọ pé ọ sọ pé wọ́n yóò tí ọ̀gbádùn kọ́ anábì títí o fi pé eighty six years òun wá ń sọ pé ọ bí ọ̀pá ọ̀pá kí lọ́ọ́ fẹ́ bí torí anábì Ibrahim bìkan sọ ọmọ tó ń bá o kò sọ pé nígbà tí ọmọ yìí wá ní anabi ismail alayhi salam yàtọ̀ sọ́rọ̀ àwọn yahood táwọn sọ pé anabi ishaq ni etí sòdodo ni pé ta ni anabi ismail alayhi salam ọmọ wa dàgbà ó tọ́ ọmọ tí lè ran bàbá lọ́wọ́ ọlọ́ni sọlẹ́ mi abẹ́lẹ́gbẹ́ máa ń sàyẹ kọ́lẹ̀ ya bunayya inni ara fil manami anni adbahuka fanzur madha tara. ńgbà tó máa dàgbà tó tó ran bàbá lọ́wọ́ bàbá wa sọ fún pé ọmọ mi o mo rí lójú àlá o Ibn Abbas ó lálà àwọn ànábì ọlọ́run ọba òdodo ni o ọgbẹ́gbà wá wá bẹ́ẹ̀ pàànàbì sallallahu alaihi sọ pé àlá àwọn ستجدني إن شاء الله من الصابرين ó ní wọ bàbá mi nítorí wọn bá ní kò ṣeéṣe bọ́lá wọn bá bá fẹ́ wàá bá mi nínú oníṣòro àdáhùn lánàá bí bàbá rẹ̀ sọ fún ọ pé wọ ọmọdé mi á pọ̀ àdùnbù rẹ lọ́tùnla kí ló sọ bàbá mọ̀ ń bọ̀ tọ́ ọ bá lọ ọmọ tó gbúrò rẹ mọ́ lágbo léwu <laughs> so àdáhùn ńlá ni ọmọ ń sọ fún bàbá pé ẹni tí wọn ní òṣèṣe àdánwò ńlá ni fún bàbá náà ọmọ kan ṣoṣo tí mo bí tí ò sọmọ mi lẹ́yìn rẹ̀ ọlọ́run sì ní kí n pa bàbá náà gbanu sọ wípé a wọ́n lọ́wọ́ sì rí mi ọmọ mi ọ̀fẹ́ ṣe mí rárá o anabi Ibrahim ọ̀sọ́ bẹẹ ọgbà fọlọ ọmọ náà gbà fọlọ. náà lọ́lọ́ sọ pé falamma aslama watallahu liljabin ìgbà tí bàbá gbà ọmọ náà gbàsà anabi ibrahim aleyhisselam ó wá dojú rẹ̀ bolẹ̀ tafsiri kan pé rárá ó fi ẹ̀gbẹ́ òsì rẹ̀ lélẹ̀ kẹ́ẹ́ bá a ṣe máa dúnra wa nadaynahu ayya ibrahim qad saddaqta ar-ru'ya inna kadhalika najzil muhsinin ọlọ́wọ́n bá wa pè pé wọ Ibrahim alátọ̀ ọ̀la ọgbà sódodo bẹ́ẹ̀ là á máa san àwọn ẹni rí lẹ́sàn tọ́ ọlọ́wọ́n bá la anabi Ismail alayhi salam ọ̀la níbi dúdú àdánwò lánì àdánwò lánì àwọn anabi ọlọ́run tá àdánwò bá bá wọn àwọn máa tẹ́wọ́ gbà wọn kì í kọ̀ ọ́ nítorí pé wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ ẹ wo àdánwò alákọ̀ọ́kọ́ ti ṣẹlẹ̀ ṣáájú eléyìí ìgbà tí hajara tó bí ismail aleyhi masalam ọlọ́wọ́n bá pa anabi ibrahim láṣẹ kó máa mú ibrahim àti ìyá rẹ̀ lọ sí wádìn ghayri dhi zara kó mu lọ sí pápá tí ò sí koríko ń ìyẹn ní mẹ́kà lẹ́gbẹ̀ẹ́ káàbà kọrọ anabi ibrahim lọ́rùn ó ro lójú anabi ibrahim pẹ̀yìn dà ń lọ hajara sì wàá bá sọlọ ń lọpọ láti ẹkọ òfin wá bí anabi ibrahim ọdáhùn ó tún béèrè nígbà tí ó tún béèrè lẹ́ẹ̀kẹta anabi ibrahim bẹ́ẹ̀ ni hajara wàá dáhùn pé lan yudayya'na Allah ajẹpọlọ wọn bò nínú wa kò ní sọ wá nù nígbà tó jẹ́ pé òun ló ní kó wá bí kò ní sọ wá nù àdáhùn ńlá lélẹ́yìn náà ọlọ́run ọba wa ṣàánú látàrí àdánwò yẹn ìṣẹ̀lẹ̀ zẹ́mzẹ́m ṣẹlẹ̀ àwọn èèyàn di pé wọ́n gbé mẹ́kà torí pé ntọ́lọ́run ọba bá fẹ́ ṣe ìṣe ní rọrùn. ẹ jẹ́ tún wọ àpèjúwe anabi Ayub aleyhi salam wọn lórúkọ rẹ̀ ní Ayub ọmọ amus pẹ̀lú sọ́ọ̀dì Ayub yìí báyìí ọlọ́run ọba sọ fún wa nínú súrọ́tù àti nu suratul anbiya ọlọ́wọ́n bá sọ fún wa nípa rẹ̀ àti irú àdánwò tó ṣe ọlọ́wọ́n sọ nínú suratul anbiya ni wa Ayyub idh nada rabbahu anni massaniya ad-durr wa anta arhamur rahimin fastajabna lahu fakashafna ma bihi min durrin wa ataynahu rahmatan min indina wa dhikra lil 'abidin. àwọn olùmọ̀ nípa tafsir àti ìtàn àti àwọn míì wọ́n ní ayé o olówó olówó ńlá gbogbo oríṣiríṣi àrísìkì tọ́lọ̀ máa ń fún yàn láyé lọ́lọ́wọ́n bá fún un nǹkan ọ̀sìn ni nǹkan ọ̀gbìn gbogbo ẹ̀ lọ ṣùgbọ́n nígbà tọ́lọ̀ gbé àdánwò dé òun sì bẹ bẹ nínú àwọn tọ́lọ̀ wọn bá fi فهو نبي رسول، anabi رسول سن، sí ọlọ́run bá gbé àdánwò bá anabi Ayub gbogbo dúkìá rẹ̀ lọ́lọ́ tán gbogbo ọmọ ló kú tán gbogbo ìyàwó sá fún ọlọ́run bá gbé àdánwò bá lára rẹ̀ oríṣiríṣi àdánwò oríṣiríṣi àmúdi àìlera gbogbo ẹ̀ ló ṣẹlẹ̀ sí anabi Ayub kò sí ọ̀kan nínú oríkèé rẹ̀ tó tó gbádùn mọ́ àfi ọkàn rẹ̀ àti ahọ́n rẹ̀ nìkan ọkàn àti ahọ́n nìkan kan ò ṣe nítorí kó lè bá a rí wọn máa fi rántí Ọlọ́run ìfọkàn rántí Ọlọ́run ìsì ń fa hàn pọlọ subhanallah gbogbo eléyìí bó ti ṣe burú tọ́pọ̀ tó yìí Ayubu ti torí rẹ̀ takùtọ lọhùn ń dúpẹ́ sọ́lọ̀ ní gbogbo ìgbà ni ń sì ń yìn ní ọ̀sán àti lóru torí ẹ báyìí ni anabi Ayub aleyhi salam ilà àdánwò tó ṣe lára nígbà tára bá ń jẹrà tí gbogbo ara ọ̀gbádùn mà gbogbo àwọn ẹni tí màá bá jókòó bá anájú tẹ́lẹ̀ sẹ́mi pé àwọn olówó máa lọ́rẹ̀ẹ́ tọ́pọ̀ àwọn ọ̀rẹ́ tí wọ́n mọ̀ àtàwọn ọ̀rẹ́ tí wọ́n mọ̀ torí gbogbo èèyàn ní máa bó lówó ṣe gbogbo wọn sá fún àwọn ẹni tó mọ̀ sá fún àwọn ẹni tí wọ́n mọ̀ ti kọ́kọ́ sá síwájú ná gbogbo èèyàn wọ́n rí sá kódà wọn ló burú débi kí wọn gbé ànábì ayúbù jáde kó nù lù gbá irú ọ̀bùn irú irú dọ̀tí burúkú yọ̀ gbọ́dọ̀ wà nù lù wa subhanallah ẹni tá à ń ti súnmọ́ tẹ́lẹ̀ tá à ń yọ̀ mà ọ̀dọ̀ ẹni tá a lé kúrò nínú lù wọn ni wọn wá lọ sọ ànábì ayúbù aleyhi salam sí ẹ̀yìn odi ìlú lẹ́bàá tí wọ́n ń dalẹ̀ sí tọ́ àwọn èèyàn ọmọdútó ọ̀ràn ti dáadáa tánàbí ayub náà ṣe sí nígbà tí nǹkan kan ò tí ì ṣe ànábì ayub ọ̀ràn ti rọ àánú tánàbí ayub ní fún nígbà tí nǹkan kan ò tí ì ṣe ànábì ayub alayhi salam tí nǹkan bá ṣe wọ́n náà kí ló ń fẹ́ kí ìyàwó tiẹ̀ náà máa rántí tí ó fi wò pé tí ó wò mọ́ ọ nígbà tá a bá jẹ tá a bá mu à ń bẹ pẹ̀lú rẹ̀ ńgbà tó dùn sósì yẹ ká sá nígbà tó kàn èwo làwọn ń ṣe sí ìyàwó wa ọ̀pọ̀lọpọ̀ tí nǹkan bá ṣe ìyàwó túlẹ̀ torí pé bàbá burúkú lọ́pọ̀lọpọ̀ lọ́ọ̀dẹ wọn ọkọ kọ́kọ́ lọ́pọ̀lọpọ̀ fáwọn ìyàwó wọn torí rẹ̀ akẹlẹ máa ṣe àpèjúwe pé ah, ẹnìkan ọ̀nsáré ọkàn kakótọ̀ kakógbẹ́ ìyàwó túlẹ̀ ọmọ sá ah, wọn sàdédé túlẹ̀ wọn sàdédé sá ìwọ náà irú èèyàn ni ọ́ ìwọ tó so tí gbogbo ilé ọmọ àrùn tó sì lẹ́nìkan kan nu ilé ọ̀gbọ́dọ̀ so ìwọ tó ṣe pé ìyàwó jẹ kò jẹ kò fẹ́ kọ̀ ọwọ́ sọsọ́rùn ọwọ́ sọsọ́rùn ọlọ́mọ àbí tó ti rówó ẹ̀ àwọn ọmọ rẹ gá kí ni wọ́n ń jẹ ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè gbọ́dọ̀ ti rówó tẹ̀ sí rà fún wọn zìnnà là ń ṣe kọ̀ọ̀kan tó bá wò ó ṣe tó bá ti wá di pé àárẹ̀ wọ́n bá fẹ́ di pé wọ́n máa gbé pò sí ndì ẹ tọ̀ sí ẹsùn sí ẹ dákun ẹni tí ó dùn ńkọ́ yọ mójú ààrẹ wọ́n gbà tán níbi àyò tó ti dá síyàwó rẹ̀ tẹ́lẹ̀ tó ti ń ṣe dáadáa sí tẹ́lẹ̀ òun ṣe sùúrù pẹ̀lú ẹ̀ wọ́n ní báyìí là nàbì Ayúbù wà tóbìnrin yìí dúró tì fún odidi ọdún mẹ́ta ṣùgbọ́n lọ́wọ́ bá aláàánú lọ́lọ́run ngbàtà nàbí ayúbù kpọlọ ẹbẹ ayàtà kàṣíwájú yẹn ó ní wọ́n lọ́n ìnira ń ṣe mí o ìnira ń ṣe mí torí ẹni Imam al-Qurtubi ó ní tí àdánwò bá ṣe wá tá a ké gbàjarè lọ́sọ́dọ̀ ọlọ́ kọ́ takópa sùúrù torí ta nàbí ayúbù aleyhi salam àdánwò ṣe ó ké gbàjarè lọ bọ́lọ̀ kò takò pé ó ṣe sùúrù torí bọ́lọ̀ tún ròyìn rẹ̀ ó ní inna wajadnahu sabiran ni'mal abd abúlé aláwọ̀ sùúrù tó ti kó ké lọ bọ́lọ̀ yàtọ̀ sẹ́ni tó ké lọ báyìí ẹni tó ké lọ bọ́lọ̀ ìké lọ bọ́lọ̀ ó pé ó ń ṣe sùúrù àmọ́ bá ké lọ báyìí ó túmọ̀ sí pé ò ní sùúrù ọlọ́ni fastajabna lah fastajabna lah adalóhùn kí ni wọ́n ń sè wọ́ báwo ló ṣe burú tó tó ń wò pé òun pọ̀ lọ́nkọ̀ dán lóhùn kò sí èyí pọ̀ lọ́nkọ̀ lọ́wọ́ má dáyàn lò ṣùgbọ́n ẹ̀ wò wò ìgbà tó lọ́n bá fẹ́ dáyàn lóhùn ni ó dáyàn lóhùn ànábì lélẹ́yìí ò kéze kúrúntù o bíi tiwa o àdánwò yẹn ń ṣe fún dídí ọdún mẹ́ta gbaná lọ́lọ́run tó dá lóhùn òun náà sì pé àsìgbà tó pé ọdún mẹ́ta gbáko sáà lè ṣe sùúrù ṣẹ́jú mẹ́ta kẹ́ ẹ wá máa sọ pé ah, ẹ pé ẹ ò sì pọ́ lọ́hùn rẹ pé ah, mò ń sì ṣe sùúrù ó sì pọ́ lọ́hùn rẹ mò ń sì àwọn èèyàn eléyìí ọ̀mọ̀ dájú kórìí rẹ pé mà so ṣùgbọ́n hasanatul abrar sayyiatul muqarrabin bí ayubu aleyhi salam bí ó ti ṣe tètè pọ́ lọ́hùn náà wọ́n lá gíga tó ga ni ọlọ́run sọ fún wa ń bì kan náà pé jẹ́ kádánwò ọ̀fẹ́ ẹ̀bà tiẹ̀ jẹ́ náà kó tó pè mo rò pé yé wa ẹ̀hìn wọ́n pè kíákíá tiẹ̀ torí kúrò ń tù là wa pè kíákíá kọ́ lọ́wọ́ bá ọmú ti ń bẹ pẹ̀lú rẹ kú ọlọ́wọ́ bá kọ́ bá má dánwò wa kú tọ́ ilé ìjọba kí ló dé tádánwò fi sàwọn ànábì ọlọ́run kí ló dé táwọn náà fi jẹ́ni tọ́lọ̀ ń dánwò eléyìí jẹ́ bẹ́ẹ̀ Muhammad صلى الله عليه وآله وسلم قل أشد الناس بلاء الأنبياء ثم الصالحون ثم الأمثل فالأمثل قال يبتلى الرجل على حسب دينه فإن كان في دينه صلابة زيد في بلائه حديثي ọjọ́ àdìsí tí imaamu Suyuti tó gbé jáde nínú tírà rẹ̀ al-Jami'u as-Saghir eléyìí tí ó sì pè ní hadith sahih àwọn olùmọ̀bí Sheikh al-Albani àwọn náà sọ pé wà sahih bó tilẹ̀ jẹ́ kí wọ́n ṣàṣìṣe nínú al-Jami'u as yẹn wọ́n ní Bukhari náà gbé jáde a sì wo gbogbo Bukhari gbogbo bá a ṣe lè má àdìsí pé sọ́wọ́ à ń bẹ̀ kò sínú Bukhari àdìsí yìí anabi sallallahu alayhi wa sallam sọ pé àwọn ẹni tí àdánwò tí wọ́n lè jù nínú àwọn èèyàn ó náà làwọn anabi Ọlọ́run subhanallah àwọn làdánwò tí wọ́n lè jù lẹ́yìn wọn lọ́ka àwọn ẹni rè lẹ́yìn náà ló tún ka àwọn ẹni dáadáa àtàwọn tó pọ̀ wọ́n lé wọn àwa ríre à ń gbìyànjú láti jẹ́ ní rí bá ń ṣe ń gbé àtúrà àlèdánẹ́bì à ń gbìyànjú láti jẹ́ ní rí ẹni rí náà sì ni àkọ́kọ́ ìjẹ́ ní rí nípa ọjẹ́ mùsùlùmí bọ́ ọjẹ́ káfìrí kò sẹ́ni rí lára kèfèrí à ń gbìyànjú láti jẹ́ ní bá ń sì ṣe ń gbìyànjú láti jẹ́ ní rí ń sẹ́nà kádàáwò ọmọ ẹ̀sẹ̀lẹ̀ sí wa torí pé àwọn ẹni tádánwò ti kése pé kádánwò ọ̀sẹ̀lẹ̀ lásán là ń sẹ́nà kádánwò wọn máa peléke àwọn ẹni tádánwò tí wọ́n lé jù tí ó ga jù àwọn ànábì ọlọ́ọ̀ni lẹ́yìn wọn lọ́kàn àwọn ẹni rí tí wọn náà tún ga lẹ́yìn náà àwọn ẹni tó pọ́wọ́ lé wọn àtẹ̀ntọ́ pọ́wọ́ lé wọn àtẹ̀ntọ́ pọ́wọ́ lé àwọn eléyìí ànábì sallallahu alaihi wasallam ó ní yubtalar rajulu ọlọ́wọ́ máa dá ala hasabi dini ló di wọn bí ẹ̀sìn rẹ bá ṣe lágbára ẹrẹ lomi tí wọn máa fi ń ṣe yẹ̀yẹ́ pé àwọn tí wọn ń ṣẹ̀sìn náà nù ẹrí nígbà tó lọ ra amúnjó ni ọgbà àwọn adáhùn rà ń ṣe súkẹ́súkẹ́ gan ọlọ́run ṣàánú wa <laughs> àṣekọ̀ ṣàánú bó o ṣe mani ìwọ you are nothing you are rubbish tó nínú rubbish rẹ àti nothing rẹ kí ni wọn tún fẹ́ mú bẹ̀ iná iná ló ń retí ọ̀hún ni wọ́n ti gba tiẹ̀ bí ẹ̀sìn rẹ bá ṣe nípa sí tó lágbára sí bẹ́ẹ̀ làdánwò ọmọ bọ̀ débi pé anabi sallallahu alayhi wa sallam onífẹ in kana fi dinihi salaba tí ẹ̀sìn rẹ bá ti nípa zida fi balaya Ọlọ́run ṣàlékún àdánwò rẹ kọlọrun dákun kọ ṣàánú wa nínú ẹgbàá wọrọ tí imaamu Tirmidhi rahimahullah wọn gba àdìsí wa látọ̀dọ̀ Mus'ab ọmọ Sa'ad ọmọ abi waqas òun gbà wá látọ̀dọ̀ bàbá rẹ̀ Sa'ad ibn abi waqas ó ní qultu ya Rasulullah mo nílò òjíṣẹ́ ọlọ́run ayyu nnasi ashaddu balaa tani nínú àwọn èèyàn làdánwò tí ó le jù tani nínú àwọn èèyàn làdánwò tó lọ́wọ́ gbé kó le jù qal anabi ni al-anbiya àwọn anabi ọlọ́ni thumma al-amthalu fal-amthal lẹ́yìn wọn kan àwọn míì tí wọ́n dá àtẹ̀ntọ́pọ̀ wọlé wọn àtẹ̀ntọ́pọ̀ wọlé wọn bá dáwọ́ sì máa rí nu fayobtala rọjòló àlẹ hasabi dìínì ọlọ́wọ́n máa gbádùn wò báwọn èèyàn bẹ́ẹ̀ sì wọ́n bá ti ṣe rí fẹ́ nǹkan fi dìínì hì sólbà ẹni tí ẹ̀sìn tí ẹ bá nípa ìṣtẹ́bẹ̀bẹ̀lẹ̀ àdánwò rẹ̀ ó le ẹni tẹ́sìn rẹ̀ bá nípa àdánwò rẹ̀ ó le ẹnìkan ní èmi ara máa ṣe jẹ́jẹ́ torí gbàtẹ́tẹ́ tí wàá bá débi tẹ́ ẹ bá dé yìí tọ́. ajẹ́ pé èmi ọ̀rọ̀ ra máa tẹ̀ jẹ́ẹ́jẹ́ kọ̀sáyì <laughs> ó mójú tẹ̀sìn dáadáa torí pé àdánwò kan lọ ń sá fún inú ọ̀kan náà ló yìí sí tọba sá fún àdánwò pé tọba jẹ́ ni tẹ̀sìn rẹ̀ nípa kádánwò rẹ̀ ọmọ bá ga ó lè bọ́ sínú àdánwò kó ọ̀padà di kèfèrí ẹ wá wo àdánwò ọ̀padà di kèfèrí lẹ́gbẹ̀ẹ́ àdánwò mùsùlùmí ni ṣùgbọ́n àdánwò tó ṣe láyé ga. ọ̀padà rà àlìjáná wọ̀ eléyìí àdánwò tó ṣe ni pọ́padà di kèfèrí ọ̀dọ̀ máa ná ewu lọ́n fẹ́ torí ẹ̀ wa in kana fi dinihi riqqa ṣùgbọ́n ní tẹ́sán tiẹ̀ bá lẹ́ òbítìlì ala qadri dini ọlọ́wọ́n máa dán wò ló dín wọn bẹ́sìn rẹ̀ bá ṣe máa bẹ́sìn kálukú bá ti ṣe máa ni fama yabrahu al bala'u bil abdi hatta yatrukahu yamshi ala al-ard wa ma alayhi khati'ah àdánwò ní yé bẹ pẹ̀lú èèyàn kò ní yé máa ṣẹlẹ̀ sí ọ kò ní yé máa rélu ọ kò ní yé máa jánu ọ tètè tó sì wáá dẹni tí ń rìn tí ò lẹ́sẹ̀ kan lọ́rùn mọ́ yẹnni pé bá dàmú bá ń ṣe ń ṣe ọlọ́run máa pẹ̀sẹ̀ rẹ bádùn bá ń ṣe ọlọ́lọ́wọ́ mọ pẹ̀sẹ̀ rẹ́rẹ́ bádùn bá ń ṣe ọlọ́lọ́wọ́ mọ pẹ̀sẹ̀ rẹ́rẹ́ títí ọlọ́wọ́ mọ fàdánwò fọ́ọ̀nù yọ mọ fàdánwò fọ́ọ̀nù títí tó fi wá wá tó fi ní ní ẹ̀ṣẹ̀ kan lọ́rùn mà. ajá yìí pé ìsọnimá ni àdánwò jẹ pẹ̀lẹ́ yìí fi hàn wá yìí pé àwọn anábì ọlọ́ àwọn làdánwò máa ń ṣe jù àwọn anábì ọlọ́ al-Imam Tirmidhi hadithun hasanun sahih àdéhìsì tó gún régé nu àwọn anábì ọlọ́run làdánwò máa ń ṣe jù kò sì sàdédé ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bí èsè nítorí pé kẹsàn-án wọn lè bá a pọ̀ torí kẹsàn-án wọn lè bá a pọ̀ àti nítorí kí àjùlọ tọ́lọ́wọ́n bá ṣe fún wa kó lè bá a pé kó lè bá a hàn sáwọn èèyàn báwo làwọn anábì ọlọ́run ṣe ṣe sùúrù sí alimami lumunawi ló ń bá wa sọ̀rọ̀ yẹn o nínú tírà rẹ̀ Faidul Qadir ó nítorí kẹ́lẹ́ kó lè bá a hàn sí wa báwo làwọn anábì ọlọ́run ọba ti ṣe ní sùúrù sí báwo ni wọ́n ti ṣe yọnu sí ìdájọ́ ọlọ́run ọba sí káwọn náà lè bá wà àwòkọ́ṣe wọn àti nítorí káwọn èèyàn kó wọn bá tara wọn dẹni tó sì ṣe táwọn anábì ọlọ́run tádàwọ̀ ìbá ṣe wọn orí èèfọ́ wọn ẹ̀dọ̀ ìdùn wọn àárẹ̀ ṣe wọn àwọn èèyàn lè sọ wọn dọ́lọ́run tí wọ́n máa bọ tí wọ́n máa sìn àmọ́ ìgbà tó bá yẹ pé ẹni tó fẹ́ máa sìn iná lọ jákòtò yìí bá anábì wá ṣe jákòtò lọ́jọ́ ogun Uhud anábì gbólójú eyín rẹ̀ ọ̀kan ó tún kán sẹ́mi kí mẹ́rin wọ́n mọ̀ pé èèyàn là nẹ́bì bíi tiwa ṣùgbọ́n náà wọ́n bá pọ́nlé ó ṣe ní kíni aṣíwájú fún gbogbo ọmọ ànẹ́bì Adam adáwọ̀ ń ṣe wọn jẹ́jẹ́jẹ́jẹ́ là nẹ́bì sùn lẹ́nìkan yọ ìdá ànẹ́bì ló gbé níbi tó gbé kọ́ lọ yọ ìdá sí lónìí ọ̀yà dìde dìde dìde man yamna'uka minni ya Muhammad tani ó gbọ́ ọ lẹ̀ lọ́wọ́ mi adáwọ̀ ni sọ̀sọ́ ọmọ pé tó bá rí bẹ́ẹ̀ kẹ́ ah, ànẹ́bì sallallahu alaihi wa sallam àánú ó ṣe wá múmìnì àmọ́ wọ́n tó ń wò kékeré ni kí ló ń ṣẹlẹ̀ òun náà ṣe gbé kíní kọ́ tí ò gbé sábẹ́ kíní ìmánì rẹ̀ ọ̀daànù ìmọ̀ múmìnì tó gbọ́lọ́ngbọ́ yóò ti rò lọ pé ah bí kí n wà ń bẹ̀ ń jọ́nà kí n ra ọkùnrin mú bẹ́ẹ̀ ni wàláhì bí ká wà ń bẹ̀ yọ gbà so báyìí àdánwò ni ó fi mọ̀ pé yẹn là nàbì sallallahu alaihi wasallam anabi sì ni Allah ọlọ́ọ̀ni ìdá sì lọ́wọ́ rẹ̀ anabi sì gbádàmù tani ó àgbà ọ náà lẹ lọ́wọ́ nù tani ó gbà ọ lẹ lọ́wọ́ nù karamba ní àkúyà rẹ torí pé kò tí ì gba ìsìláàmù nígbà yẹn sòṣùgbọ́n ànábì fi sílẹ̀ sallallahu alaihi wasallam gbogbo eléyìí àdánwò tó sàwọn ànábì ọlọ́run ó fi mà nínú àdánwò náà ní báwọn ìyàwó ànábì ṣe yarí má ànábì lọ́wọ́ àdánwò ni ó fi mà léyìn kọ́lọ́mọbó tó tún wọn ṣe padà tí wọ́n tún fi sẹ́tù gbogbo eléyìí inú àdánwò. inú àdánwò òun náà nípa anabi sallallahu alayhi wa yóò jókòó nílé rẹ fóṣù méjì ó ní dáná jẹun tó pé àpò rẹ sì tó mẹ́wàá nílé rẹ nìsín ẹ lè jẹ méjì kàtà ń pé ìgbádùn ni àdánwò àdánwò wá àdánwò rírí jẹ àdánwò fún anabi àdánwò rírí jẹ ó sì lè múyàn àìríjẹ lọ tọ lẹ́yìn náà àwọn ẹni rí àwọn ẹni rí àwọn ẹni tó ga lẹ́yìn náà ẹni tó pọ̀ lé wọn wọn nítorí pé àdánwò fi muqabalati ni'ma albala'u fi muqabalati ni'ma gbogbo àdánwò tó lọ́n bá ń ṣe fún yà ó máa ń wá dọ́gba pẹ̀lú dẹ̀ra tó lọ́n bá ṣe fún ọ ni bí dẹ̀ra bá ṣe pọ̀ tó lọ́dọ̀ rẹ̀ làdánwò rẹ̀ pọ̀ àwọn eléyìí ẹni rẹ ni wọn ẹni tí ń tẹ̀lé tọ́lọ́ ni wọn àdánwò wọn ga ìwọ ìwọ tẹ̀lé tọ́lọ́ lọ títí àdánwò rẹ bí ó ṣe máa náà nù torí ẹ ló ṣe jẹ́ pé àwọn ẹni rẹ lọ́pọ̀ wọlé àwọn ànábì ọlọ́run nínú àdánwò torí ẹ ẹni tó bá jẹ́ pé dẹ̀ra tọ́lọ́ ń ṣe fún pọ̀ gan jù àdánwò tí ó ga jù ẹni tí ìdẹ̀ra tí ó bá tó tiẹ̀ àdánwò tí ò ní tó tiẹ̀ torí ẹ ló ṣe jẹ́ pé nínú òfin ṣẹ̀ríà ẹ̀yin ti mọ̀ yí pé téèyàn bá jọmọ lúàbí téèyàn lọ ṣe zina kò sì tí ì níyàwó kí la fún á nà lẹ́gbọ̀ ọgọ́rùn sì gbé jìnnà fọ́dún kan tó bá yẹ pẹ́rú ńlọ́ba ṣe zina ńkọ́ òun ọ̀jẹ̀ gba àádọ́ta ọjọ́ ìdajì torí dẹ̀ra ti ń bẹ fún ó kéré sí ìdẹ̀ra ọmọlúàbí òun ní ìsìn àárín jíjẹ èèyàn àti ẹranko ló ń wà àwọn ọmọlúwàbí èèyàn ní pọ́nbélé ìgbà tí wọ́n wá jẹ́ èèyàn tó ṣe zìnà ìyá tiẹ̀ gbọ́dọ̀ pé àmọ́ wọn láàrin èèyàn àti ẹranko ní sóyè wọ́n jẹ̀ dájú awo ti jíjẹ ẹranko alọ́ lẹ́tọ̀ọ́ sí yà awo ti jíjẹ èèyàn ọjẹ́ ya ìdajì torí láàrin èèyàn àti ẹranko ni wọ́n wà mo rò pé yé ọlọ́ọ̀ni ẹ̀ nà nídajì. sọ̀rọ̀ pé bí dẹ̀ra ṣe ga sí bẹ́ẹ̀ ni ìyá ga ìgbà tó sì kéré ìyá náà ńkọ́ ó kéré báyìí lòfin ṣẹ̀rí àwa o torí ẹ̀ torí ẹ̀ lọ́lọ́run ṣe sọ fáwọn ìyàwó anabi Muhammad sallallahu alayhi wa sallam ìwọ níyàwó èmi níyàwó sáwọn ìyàwó wa dàbí àwọn ìyàwó anabi náà ẹ̀ dáhùn o abẹ́ ń ṣáka sẹ́ǹsẹ̀ méjì ni àà àwọn àzọ pé àparò kan ojú àparò àfi tó bá gorí ebè ń tan ara rẹ jẹ ojú yọ wòmí náà kò sí bó ṣe lè ga tó tó ga tó àwọn ìyàwó ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam àti bẹ́ẹ̀ náà ṣe ń pa àwọn ìyàwó ní umu pé umu ń bẹ́ńlé àwọn ìyàwó ànábì sallallahu alayhi wa sallam ní kíni ummahatul mu'minin mo rò pé yẹ wa ummahatul mu'minin kọ́ ọ máa láti ẹ kó yé ummu ibrahim ummu khadija àbí òye wa àmọ́ ummu ummu báwo wọn náà wàá di àbú àbú báwo ọlọ́wọ́n bá ń sọ fáwọn ìyàwó anabi sallallahu alayhi wa sallam ó ní yá nisa anabi man ya'ti min kunna bi fahishatin mubayyinah. يضاعف لها العذاب ضعفين وكان ذلك على الله يسيرا نبومي الله ني يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن أي يا النبي صلى الله عليه وسلم إيه دابي كم يوم نينو عمومين yẹni kó obìnrin mi ọ̀dàbí yín ẹ̀yin náà ọ̀dàbí wọn ẹ̀ ga wọn lọ ọ̀dà tó bá wá rí bẹ́ẹ̀ ọlọ́ọ̀lẹ́nìkan nínú yín o tó bá fi lè lọ ṣe zina ní zina tó hàn ètí ọ̀hàn náà kọ́ tó o torí pé lèyìn kharaja makharaja al-ghalib wa ma kharaja makharaja al-ghalib la mafhuma lahu ẹnikẹ́ni tó bá ṣe zina nínú yín kọ́ bá hàn kọ́ bá àmà hàn ìtumọ̀ ayà nù ọlọ́wọ́n bá ní àwọn tí wọn ìlọ́pọ̀ ìyá ni wọ́n jẹ torí pé kíni ìyàwó ànábì lẹ́yìn subhanallah. ìlọ́pọ̀ ìyàlẹ̀ yín ọ̀jẹ̀ orí kan làwọn náà ní lọ́rùn àmọ́ torí pé ẹjẹ́ wà ànábì ìlọ́pọ̀ ìyàlẹ̀ yín ọ̀jẹ̀ torí ẹ̀ ọlọ́ọ̀ni ṣiṣẹ́ bẹ́ẹ̀ sì rọrùn fún un ẹ̀yẹn wò pínrín bẹ́ẹ̀ jẹ́ lọ́pọ̀ ìyà bẹ́ẹ̀ ní torí pé àwọn ìyàwó àwọn ni ẹni tá a fọ́ ọmọ ni nínú sọkúsọ táwọn èèyàn sọ àwọn torí pé ọlọ́wọ́n bá wa ọ̀gá tayọ kó wá jẹ́ kó ń zìnà ní ọ́fíìsì ìyàwó fanabi Muhammad sallallahu alayhi wa sallam torí pé àwọn tọ̀yìnbàtú ni wọ́n wọn ò sì lè jẹ́yàwó fún wọn ò lè jẹ́yàwó fanabi sallallahu alayhi wa sallam àti kí wọ́n jẹ́ tọ̀yìnbàtú torí pé àtọ̀yìnbàtú lè tọ̀yìnbìn ẹni ire ni wọ́n ẹni tó mọ́ ni wọ́n ẹni tó dáa ni wọ́n ọlọ́run sì wọ́n níyàwó fanabi Muhammad sallallahu alayhi wa torí náà nínú ìgbésí ayé tiwa tádàwọn bá sẹnìkan pàápàá tádàwọn náà bá lágbára ọ̀pọ̀lọpọ̀ nínú wa òtítọ́ àti máa wẹni náà òun náà ni pé ọlọ́wọ́n bá kàn lábùkù á máa wò pé ọlọ́wọ́n bá kàn lábùkù àwọn olùmọ̀lẹ́ni ti máa ń wò bẹ́ẹ̀ onítọ̀hún ní làákà ẹ̀ ọkàn rẹ̀ sì ti di nítorí pé bọ́ọ̀ ṣe lè jẹ́ bẹ́ẹ̀ ṣebí ọlọ́wọ́n bá wa ó ti ṣe àdánwò fún àwọn ẹni tó ga jù nínú àwọn èèyàn àwọn ànábì Ọlọ́run àtàwọn ẹni tó pọwọ́lé wọn àwọn tó sèkúta abáníkà máa kà wọn lọ́kọ̀ọ̀kan èjèèjì á lè kà wọn tán àdánwò tó lọ sí gbé bá wọn ó dá wa lójú pọ́ làwọn bò sí bẹ́ẹ̀ nítorí pé wọn ò já mọ́ kankan nítorí pé fi tẹ́ḿbẹ́lú wọn abẹ́rẹ́ ànábì Yahya ni ànábì Yahya ọmọ Zakariya aleyhi masalatu wa salam ṣebí ẹ mọ̀ pé pípa ni wọ́n pa ṣebí ọ̀kan nínú àwọn ànábì ọlọ́wọ́n bá ní ọlọ́wọ́n bá gbé àdánwò yìí bá kò túmọ̀ sí pé nítorí pọ́jọ́ ni yẹpẹrẹ lọ́dọ̀ ọlọ́run kò sì túmọ̀ sí pé nítorí pọ́lọ́wọ́n bá fẹ́ tàbùkù rẹ̀ ṣebí o ti gbọ́ nínú àdìsí tó síwájú páwọn ẹni tádánwò máa ṣe jù ládánwò tó ga jù àwọn náà níta ni àwọn ànábì ọlọ́run bákan náà ṣebí náà máa ni Umar Uthman Ali radiyallahu anhum báwo ni wọ́n ti ṣe sáyé sílẹ̀ àwọn tí wọ́n jẹ́ khalifa kejì ẹ̀kẹta àti khalifa kẹrin fanabi wa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam sẹ́bẹ̀ ma pé pípa ni wọ́n pa umar sẹ́bẹ̀ ma pé pípa ni wọ́n pa usman sẹ́bẹ̀ sì ma pé pípa ni wọ́n pa ali radiyallahu anhu sí àdánwò pípa tí wọ́n wá pa wọ́n tí wọ́n ti sáyé sílẹ̀ yìí sí wọ́n rò bùkù lọ́lọ́wọ́n bá gbé bá wọn ni sí òrùkọ́ lọ́wọ́n fi tẹ́ńbẹ́lú wọn ni ìgbà tí wọ́n wá kú tó fọwọ́ rọrí kú ọwọ́ alérò pé wọ́n dáa jù wọ́n lọ lọ́nà wo gan-an rí ló fi lè tó òpin ẹsẹ̀ bàtà wọn. bákan náà ẹ̀rì alḥusayn ọmọ ali tí í ṣe ọmọ fatima radiyallahu anhum síbẹ̀ mọ̀ pé pípa ni wọ́n pa sí karbala sọ wá túmọ̀ sí pé ńgbà tó lọ́wọ́ bá gbé àdánwò pípa tí wọ́n pa yẹn tó gbé bá tó túmọ̀ sí pé Ọlọ́run kàn ni kalla thumma kalla abẹ́rẹ́ mi ṣe pa abdullahi ibn zubair hajjaj ibn yusuf thaqafi báwo ló ṣe ṣe kú pa ibn zubair tí wọ́n pa tí wọ́n wó ku rẹ̀ lẹ̀ sẹ́rù pé ọlọ́wọ́n bá fi kàn lábùkù ni ọlọ́wọ́n bò fi kàn lábùkù ṣùgbọ́n ṣe lọ́wọ́n bá ṣe bẹ́ẹ̀ nítorí pé àdánwò wọn máa bá wa bàbá ti ṣe ga sí àti bàbá ti ṣe ga sí àti bàbá ti ṣe ga sí ni. Sa'id ibn Jubayr báwo ni Hajjaj tuntun ṣe ṣe kú pa sótúmọ̀ sí pé ẹni ibú ni Sa'id ni abọ́sọ́dẹ ni àbùkù lọ́dọ̀ ọlọ́run kẹ́là thumma alfa kẹ́là ṣùgbọ́n lọ́wọ́ bá ó ṣe bẹ́ẹ̀ ní kẹ́lẹ́ bá àmọ́ bípò wọn ṣe ga sí. alimam abu hanifa rahimahullahu ta'ala wọ́n lu imaamu yìí lẹ́gba wọ́n lu bàjẹ́ wọ́n sọ sẹ́wọ̀n kódà nínú rìwáyà kan ẹ̀wọ̀n ló kú sí. sọ wa túmọ̀ sí pé abu hanifa ọ̀já mọ̀ kankan ni sọ túmọ̀ sí pé lọ́wọ́ bá kan lábùkù ni àbá ọ̀gbọ́n tó ṣẹlẹ̀ sí imaamu malik ni imaamu darul hijra rahmatulahi alayhi bí wọ́n ti ṣe lu imaamu malik tí wọ́n nà lẹ́gbàá títí subhanallah alazim wọ́n sa apá imaamu malik títí apá ó fi síláàkì kúò lára èjìká apá rẹ̀ ṣiṣẹ́ mọ́ ṣé imaamu malik ó wá jẹ́ ni àbùkù ni ó jẹ́ ni tí ọ̀já mọ̀ kankan ni àbádànwò ni látọ̀dọ̀ ọlọ́run láti ṣàfihàn báwo ló ṣe ga sí lọ́dọ̀ ọlọ́run imaamu ahlu imaamu ahmed ibn hanbal rahimahullahu ta'ala. sọ ọgbọ́n bí wọ́n ti ṣe lu ahmed wọ́n na títí títí ó fi dákú wọn sì gé nínú ẹran ara rẹ láì tí láyé láyé wọn sì fọbẹ gé nínú ẹran ara rẹ nítorí pé sọ pé alukurani ó lọ alukurani ìròyìn báwo ni ìròyìn ọlọ́ọ̀n ṣe jẹ́ iná ní jìyà sí ẹ sì ti mọ abẹ́yìn ṣe máa ń láwùjọ alágbọ́n ní rédíò olúkan nílẹ̀ Yorùbá yìí ẹnìkan èèyàn sọ̀rọ̀ ló kọ pé báwọn

tó bẹ́ẹ̀ náà ni a ti rí bí wọ́n ti ṣe pàṣẹ ipe ọ̀kan nínú àwọn sùfíànù méjèèjì wọ́n lọ kàn má gbélébù ọlọ́run sì gbé sámọ́ wọn lọ́wọ́ ọlọ́run ọba gbé sámọ́ wọn lọ́wọ́ alimami al-Buwayti rahmatulahi ari sebe wọn ló kú sí lẹni tí wọn dé sẹkẹsẹkẹ lọ́wọ́ lẹ́sẹ̀ alimami al-Bukhari rahimahulahu ta'ala sebe lílé ni wọn lè kúrò nínú ìlú rẹ̀ tábánikà máa kà mélòó la fẹ́ kà nínú àdánwò tọ́lọ̀ ń ṣe fáwọn ẹni rẹ̀ nu eléyìí ò túmọ̀ sí pé ẹni tọ́lọ̀ ń ọ̀dánwò kò túmọ̀ sí pé ọ̀gá o kò túmọ̀ sí pé wọ́n ń gbádùn o ó túmọ̀ sí pé ọ̀já mọ̀ kankan ẹ̀sìn rẹ̀ ò nípa irọ́ lásán múnáfíkì àdínì so túmọ̀ sí pé tẹ́sìn rẹ̀ bá dá àdánwò tí ìdí lọ sùn sẹ́nu tírélà o túmọ̀ sí kọ́ lọ sí sọ́ọ̀mì kọ́ gbọ́wọ́ sẹ́nu sọ́ọ̀ pé mo fẹ́ wò bí ṣe o ẹ̀yin ah, ah, dọ́lọ̀ wò ọlọ́ọ̀ni máa ń dá yàn wò tọ́ kí ni ti ọlọ́wọ́n bá máa fi dá yàn wò lára akínlá dánwò máa bọ́ọ̀lù téèyàn fi máa mọ̀ pàdánwò séèyàn ọlọ́wọ́n bá ní wa lanabluwannakum bi shay'in min al-khawfi. والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين آي آي أنت قاسي ohun tọ́lọ̀ wọn bá máa fi dáyàn wò apá kan nínú tọ́lọ̀ máa fi dáyàn wò àdánwò ó máa ń ṣẹlẹ̀ látara ìbẹ̀rù kíyàn máa bẹ̀rù ọ̀tá kọ́tọ̀ ọmọ gbìyàn sí kéèyàn ọmọ bẹ̀rù àárẹ̀ káàrí ọmọ pààyàn àjàkáyé àrùn ìbẹ̀rù òṣì ìbẹ̀rù gbogbo tó lè pààyàn lára so eléyìí ìbẹ̀rù ọlọ́run gbogbo ẹ̀ ń bẹ nú àdánwò eléyìí tí máa ṣèyàn oníkálukú nínú àwọn orílẹ̀-èdè ẹ rí i pé wọ́n mọ̀ bá ara wọn ṣe wọ́n á ní diplomacy call láàrin ara wọn wọ́n á sì pé àjọṣepọ̀ yìí ó dá lórí pé adamu tadakhuli fi shu'un al-ghayr ẹnìkan nu òní interfere sínú ọ̀rọ̀ ẹlòmíì sẹ́ẹ̀mà tóbi ìbẹ̀rù ló bí àjọ àsọyípọ̀ ìbẹ̀rù ló bí torí pé ń bẹ̀rù pé tẹ́ bá lọ dá sí ọ̀rọ̀ wọn wọ́n lè gbógun wa ẹnì kan àwọn tó lágbára láyé àwọn ìbáyàn ṣe lórí pé àwọn ò ní dá sọ̀rọ̀ yín bí amẹ́ríkà ní à ìní dá sọ̀rọ̀ yín báwo àwọn aláyọ̀nù sọ ayé nù gbogbo tí wọ́n pè wọ́n sí làwọn máa dá sí Joe Biden tó jẹ́ gbàkejì olórí amẹ́ríkà ọ̀sẹ̀ kò China ni nínú ọ̀rọ̀ tó sọ ó ní nílùú tàwọn àwọn máa ń ṣe àwọn ọ̀dọ́ lákínni àwọn tó máa fún wọn lẹ́bùn lórí kí wọ́n takò jọba kí ló dé tẹ̀yìn China mú àwọn ọmọ tí ń takò jọba mo rò pé yé <laughs> irọ́ lásán ẹ máa fún wọn lẹ́bùn èyí tí wọ́n ń tú àṣírí gbogbo bẹ́ẹ̀ ṣe máa wo gbogbo àṣírí ilé ayé ètò sá lọ sí Russia kí ló dé tẹ fẹ́ mu ẹ fún lẹ́bùn tiẹ̀ mo rò pé yé <laughs> wọ́n lé òǹkà ni wọ́n wá wọ́n láwọn ti gba ìwé ìjọmọ ìlú lọ́dọ̀ rẹ̀ àwọn sì tún fẹ́ mú ara ẹ̀bùn tí wọ́n máa fún wọn nù o tọ́ nítorí di ẹlẹ́ ẹ̀rí pé bẹ́ẹ̀rù wà nulẹ̀ ayé ẹ̀ ń bẹ̀rù àwọn ọ̀daràn ẹ̀ ń bẹ̀rù àwọn sẹ́bù ẹ̀ ń bẹ̀rù àwọn abatẹnijẹ́ ẹ̀ ń bẹ̀rù àwọn bọ́ọ̀bá ọ̀pá bọ́ọ̀bá ògùn lẹ́sẹ̀ ẹ̀ ń bẹ̀rù àwọn afojúfẹ́ni mọ́fọ̀kànfẹ́ni ẹ̀ ń bẹ̀rù àwọn tó ṣe pẹ́ ǹjọ́ ń gbélé tó yẹ pé àwọn lọ́rọ̀ ọ̀rùn fún láti tètè ṣe yín ẹ máa sọ́ra ẹ sì sọ́ra débi pẹ́ ń ṣe lọ ẹ máa sọ ẹsẹ̀ tẹ̀ ẹ sì sọ ẹsẹ̀ tẹ̀ débi pẹ́ ń ṣe lọ gbogbo eléyìí ń náà àdánwò tí ń bá àwọn èèyàn farafinra nílé ayé wa yìí ọ̀pọ̀ púpọ̀ torí ẹ̀ ló sì jẹ́ pé ọmọ yorùbá yóò wó sùn ọ́n ah, ayé kí ni túmọ̀ rẹ̀ ìbẹ̀rù bí ayé ọmọ ayé kí ni túmọ̀ rẹ̀ ìbẹ̀rù olúwa ń bẹ ènìyàn wà kí ni túmọ̀ rẹ̀ ìbẹ̀rù wọ́n bẹ̀rù títí wọ́n di mushrikun wọ́n dọ̀sẹ̀ bọ̀ inú àdánwò tọ́lọ̀ máa gbé báwọn èèyàn ìbẹ̀rù nínú àdánwò ó náà tún ní ebi àdánwò ebi wa tọ́lọ́wọ́n bá di àrùn ebi síyàn oúnjẹ kúnlé à ń sì ń jẹ àmọ́ àyò abẹ́yìn ò rírọ́ ẹ̀rì ń jẹun àmọ́ kò yò láì jẹ́ ikú ní ọ́sà ẹni tó ní ọ́sà nǹkan àdánwò ni ajẹun jọjọ títí àmọ́ ibi tí ń wọ̀ àyò tí ẹ bá tó bá tún rọ́kún nígbà míì pé torí pé bí ni yóò tún máa pẹ̀jẹ̀ àdánwò ni so ẹ wo ohun tí ṣẹlẹ̀ ní Somalia àdáwò ni ìbẹ̀rù mẹ́mẹ́ ebi mẹ́mẹ́ ẹ wo ohun tí ṣẹlẹ̀ ní Congo democracy ebi mẹ́mẹ́ ìbẹ̀rù mẹ́mẹ́ ọlọ́run bá mẹ́jẹ àárí kan nù rẹ̀ nínú tọ́lọ̀ máa fi dáhùn èèyàn wò òun náà ni àdínkù nínú dúkìá ọlọ́run gbé àdínkù báyìí nínú dúkìá rẹ̀ wọ́n ti ń sírò rẹ̀ pọ̀ wà nù àwọn bílóníà ìwọ ń sáré ipe kò di trilonia ọlọ́run á dá ọ padà sí tausania wọ́n ti máa ń pè ọ́ síjókòó tí wọ́n máa ń ṣe nǹkan lò ó specialize àga tiẹ̀ ni torí kó lè wá bú fún wọn ibi tó ti ki ọwọ́ adẹni tó ṣe pé ẹ̀yìn lẹ́yìn lọ́ọ́ máa jókòó ẹnìkan ọmọ pọ̀ wá ẹ mọ̀ pé yorùbá wọn pé ọlọ́run mọ̀sẹ̀ wa lólówó àtijọ́ sá sọ <laughs> ìyẹn ni pé lọ́wọ́lọ́wọ́ báyìí kọ́ olóṣì ni. subhanallah ọ̀nbẹ náà àdánwò ẹ̀yin ẹ̀sùn máa wò lówó olówó ládùúgbò àméjì dùgbò ọlọ́mọdé ọ̀tán ọlọ́mọdé ọ̀parẹ́ ọlọ́mọdé ọ̀tán ọlọ́mọdé ọ̀parẹ́ yọkàn wò sùsùn yọpa màálù kẹ wá sàdúrà wá sàdúrà wá sàdúrà ń bà mí kí á ní kí ní ti ń bá ló kún bá olúwa dákunjọ mọ́jọ tán tí olówó bá ń retí pé tirẹ́là ń bọ̀ wọ́n ń kọ́ ẹrù bọ̀ kò sọ̀rọ̀ tẹ́lẹ̀ máa bá a sọ tí ó wètì rẹ̀ ẹ̀yin náà sì rí báwọn tirẹ́là ṣe dànù lórílẹ̀‐èdè wa tirẹ́là bá dànù níbi gẹ̀rẹ́gẹ̀rẹ́ ó wá ṣe déédéé pé ìlú àwọn ẹni tí máa báyàn sọ ẹrù kí tó di kí padà débẹ̀ tirẹ́là ti di pé gbogbo ẹrù inú rẹ̀ ń ń bẹ lábẹ́ ààbò <laughs> ẹ̀ kó lówó ó lè gbẹ́mìí mi ẹ wàláhì àìmọye ní ti ṣẹlẹ̀ sọ lówó torí pé àwọn akówó ń bẹ náà rẹ̀ lẹ́yìn rí onìkan ló lè sọ sọtori àdínkù àwọn gan tá à ní kọ kọ́mọ́sí wa seventy naira lónìí o ti bọ́jẹ́tì ẹ̀ fún búrẹ́dì àti kúlíkúlí òjijì lọ́ọ̀ kárí má <laughs> wàláhì lónìí ojú rẹ̀ ó sì lé ti sunkún. ẹnìkan wá gbọ́ pé ó èlò lówó náà ah, àìpọ́ rẹ̀ ò tiẹ̀ dùn mí bí ọ̀nà tó gbà lọ <laughs> so inú àdánwò tọ́lọ̀ máa gbé báyìí ẹnì pé oníkàlùkù bí tiẹ̀ bá ṣe mọ́ bẹ́ẹ̀ làdánwò ń bà sọmọ pé seventy naira lọ́dọ̀ tiẹ̀ ó ṣe déédéé seventy million lọ́dọ̀ ẹlòmíì ìdí inú tó fi jẹ́ pé owó tó ọ̀nà pọ̀ kọ́ ni ó jẹ́ kó ga nípò lọ́dọ̀ ọlọ́run bí èsì pé báwo ni wọ́n yà seventy naira péré náà ló ní ló sì ná sí tọ́lọ́ o lè ní ládàá lọ́dọ̀ ọlọ́run jẹni tó ná seventy million lọ tó ṣe pé nínú seventy billion ló ti mú un tontori de eléyìí ó túmọ̀ sí pé náà lọ́lọ́ sọ pé la yastawi minkum man anfaqa min qabli al-fathi wa qatal ulaika a'zamu darajatan min alladhina anfaqu min ba'du náà lànà bisalòlá àlùsàn sọ yìí pé la tasubbu ashabi. فوالذي نفسي بيده لو أنفق أحدكم مثل أحد ذهبا ما بلغ مد أحدهم ولا نصيفه tẹ́yìn bá náwó tó ju tàwọn sàábì lọ ẹ lè gba aládàá múdù kan ti sàábì àbí dàjì múdù torí ńgbà táwọn náà ń bolẹ̀ yín wá ńgbà tí wọ́n náà bó lọ́ọ́ jẹ́nu dúkìá wọn. so gbogbo eléyìí àfihàn wa kẹ́ bó ṣe jẹ́ pé àdánwò máa ń ṣẹlẹ̀ nínú dúkìá àdánwò máa ń ṣẹlẹ̀ nínú ẹ̀mí o ikú tá ń kú yìí ńkọ́ ẹ bá àdánwò ẹni tọ́kàn lọ́mọ àdánwò ńlá ni kú torí àwọn ni bàbá kú ẹ lọ́pàá ẹsẹ̀ wáàzì kò nídìí wáàzì ń tọ́sẹ̀lẹ̀ yìí gan wáàzì àbí ẹ̀kọ́ ni ẹni tá à ń jọ ń sọ̀rọ̀ nísinsìnyí tó sì múná lọ tí ò sì tàn padà mọ́ àdánwò ńlá ni. bákan náà ọlọ́run bá máa ń gbádùn owó báyàn nípa pé jihad jihad máa fa kú náà làwọn kan àwọn sọ pé kò sí jihad mọ́tàrí mo rò pé yé wa bí àwọn jàmáà tabligh àwọn ní kò sí jihad máa fi jáde gbe àwọn amadiya wọn ní kò sí jihad mọ́ kò sí jihad mọ́ àfi káwọn England ntọ́lọ̀ ń sọ pé ń bẹ bó lẹ́yìn sọ pé kò sí abẹ́ ẹ̀ ṣe pé Islam yẹn eré ni ẹ pé àlọ́ ni bí àlọ́ tẹ̀ so nítorí de eléyìí eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ o nínú àdánwò òun náà làwọn àárẹ̀ àárẹ̀ àrùn àjàkáyé àárẹ̀ tó ṣe pé tó bá wọ́n lè pa àwọn òríró ẹ̀rí wàláì wọ́n gbé aláàárẹ̀ mi dọ́ sípítù wàláì gbogbo yẹn ó sì kọ́kọ́ sáná wọn ò tírẹ̀nì wọn kọ́ ọmọ sáfá láàárẹ̀ o wàláì wọn kọ́kọ́ sáfá àríro eléyìí yorùbá sì pa fi ń dẹrù bọ̀ lọ́rọ̀ ni kése gbogbo ẹ̀ wọ́n fi ń dẹrù bọ̀ lọ́rọ̀ torí pé bí wọ́n ṣe tírẹ̀nì àwọn wàláì wọn òríró ẹ̀rí kálukó tulẹ̀ títí tí bàbá kan ó fi dé tí ó sọ pé àà ẹbí nǹkan báyìí báyìí ni ẹ ṣe nǹkan báyìí ẹ ṣe nǹkan báyìí ó dà àwa gbọ́ báyìí torí ẹ̀ nínú àwọn àdánwò tó lọ́ọ́ máa gbé báyà bákan náà wọ́n sẹ́mẹ́rọ́t àwọn olùmọ̀túmọ̀ rẹ̀ sí pé ikú ọmọ àdánwò pé kọ́ ọmọ ọmọ kú ọlọ́ọ́ máa gbé báwọn yẹn ẹ̀rẹ́ lomi ó bímọ mẹ́ẹ̀ẹ́dógún láyé ó bímọ ogún láyé ó lè sẹ́kù kan ibẹ̀ eré tó anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tí gbogbo ọmọ rẹ̀ sì kú ẹnìkan kan ọ̀sẹ̀ kú àfi Fatima ni tó bá gbèrú àbí bẹ́ẹ̀ kọ́ ni yóò bá ní yóò bá lẹ́wù tá a láṣẹ o àbí níjọ́ tó lọ́ọ́lé ọkọ̀ ọ̀sẹ̀yàn ni ọ̀tá sọ kàmálẹ̀ ni bí arúgbó ṣe máa wí nù ṣòṣùgbọ́n ni ọlọ́wọ́n bá ṣe yóò wù ni ọlọ́wọ́n bá tún sọ pé latúbìlàwùnà fi amúhálìkùn mọ́ ànfọ́sẹ̀kùn. ولا تسمعن من الذين أوتوا الكتاب من قبلكم ومن الذين أشركوا أذى كثيرا ọlọ́run ló wá máa dán yín wò nínú dúkìá tẹ̀mí ẹ sì máa gbọ́ àwọn ọ̀rọ̀ tí ò yín gbọ́ lẹ́nu àwọn aláìgbàgbọ́ bóyá àwọn Yahudi àti Nasara àbáwọn ọ̀sẹ̀ bọ́ inú àdánwò náà inú àdánwò náà tó àyà yìí ó fi hàn wá ipá àdánwò ọmọ sí wa nu dúkìá wa òun náà yàtọ̀ sáyà tó síwájú ṣùgbọ́n tẹ bá wò dáadáa ẹ rí i pé àwọn àyà yẹn ọlọ́wọ́n bá ń ti dúkìá síwájú ẹ̀mí. ọlọ́run ti dúkìá síwájú ẹ̀mí wọ́n ní tó fà á ní pé àdánwò tí máa ń ṣèyàn lára dúkìá wọn lọ pọ̀ ọ̀pọ̀ ju etí máa ń ṣèyàn lọ lára ẹ̀mí àti wá yọ dúkìá wọn ni ó le ju àti fẹ̀mí lẹ̀ gan lọ torí ẹ̀ náà lọ́wọ́ máa ń sọ pé yā ayyuhalladhīna āmanū hal adullukum ʿalā tijāratin tunjīkum min ʿadhābin alīm tu'minūna billāhi wa rasūlihi wa tujāhidūna fī sabīlillāhi bi amwālikum wa anfusikum àwọn olùmọ́ni ọlọ́run bá ní ẹ máa jagun sójú ọ̀nà òun pẹ̀lú àwọn dúkìá yín àtẹ̀mí ó ti dúkìá síwájú wọn nítorí pé gbogbo ẹni tó bá ti lè ná dúkìá rẹ̀ nítorí àti jagun sójú ọ̀nà ọlọ́run yóò lè ná ẹ̀mí rẹ̀ náà torí àdánwò tí ń ṣèyàn lára dúkìá ọ̀pọ̀ ju èyí tí ń ṣèyàn lọ lára ẹ̀mí bá a sì ṣe ka dúkìá kún ó ẹ̀mí lọ́ngbà o ó àwọn fúlàní ni wọ́n ní tí màálù bá kú ìbànújẹ́ ńlá ni fún wa ìbànújẹ́ rẹ̀ máa ju kọ́ ọmọ wọn kú gan lọ torí wọn ni wọn máa kọ lórin pé ọmọ ló kú màálù òkú bí màálù òkú máa jálù gbẹ mo rò yé wa àwọn kà pé màálù tó bá kú wàhálà ní dúkìá nìyẹn torí pé àwọn ka bẹ́ẹ̀ náà lọ́mọ èèyàn tí ó bá jẹ́ bẹ́ẹ̀ àwọn kan nílùú kan bẹ́ẹ̀ nǹkan fún kọ́bù wọn láṣìírí wọ́n ti máa bímọ méjì mẹ́ta mẹ́rin tí ó wá sówó ìyàwó àtọkọ wa jìra wọn lóru bọ́ bá jọ kọ́ lọ yára àbíyàwó ògo jìkejì pé sórí ìsẹ̀mí tá à ń ṣe yóò nítumọ̀ o so nítorí pé a nídìí láti wá solution fún àìní ọmọ wúlá sílẹ̀ wọ́n wá jọ dá márùn ọmọ tí wọ́n bá fi ṣe tutù àti lówó. se owó lọ́ga jù lọ́dọ̀ àwọn àbẹ́mi náà àwọn wa ma sọ fún ológun pé má mistake o because ọ̀kan tá a fẹ́ devote ni ẹ àṣẹ kó pé méjì la hawla wala quwwata illa billah kò ní dáa fowó náà àwọn olùmọ̀wá sọ yìí pé àwọn ẹni tí wọ́n bá lówó gbọ́nà tí ò ti síwájú pé wọ́n ní àmọ́ lọ́nkọ́ pé wọ́n inú àdánwò náà lògùn owó inú àdánwò ni tó fi jẹ́ pọ̀ ń jẹ bílálà lójoojúmọ́ inú àdánwò ni àlìjánu ọkàn yọ láàrò gírí kó tó sùn jojúmọ́ yọ nà lẹ́gba fáínfáín inú àdánwò ni kálọ́ wà fọwọ́ fa eléyìí wọ́n lọ fọwọ́ fa tiẹ̀ bọ́ ọ wà nínú hadith imam Tirmidhi rahimahullah anabi sallallahu alayhi wa sallam ni ma yazalu al-bala'u bil mu'min wal mu'mina. في نفسه وولده وماله حتى يلقى الله وما عليه خطيئة oni àdánwò ní yéé ṣe múmìnì àti múmìnì lóbìnrin nínú ẹ̀mí wọn dúkìá wọn nínú ẹ̀mí wọn ọmọ wọn dúkìá wọn títí tí wọ́n fi pàdé Ọlọ́run ọba lẹ́ni tí ò ṣẹ̀ṣẹ̀ kankan lórí wọn mọ́ yẹn nígbà àdánwò tí máa ń ṣe wá nínú gbogbo dúkìá ọmọ nǹkan àtàwá ńṣe ní ṣe wá kọ́ lọ́wọ́ bó lè ṣe kí ni kó lè fi pẹ̀sẹ̀ rẹ fún wa ọlọ́run bá kó pẹ̀sẹ̀ wa rẹ fún wa. tádàwọ̀ bá wá ṣe wá kí la máa ṣe kí la máa fi kojú àdánwò ẹ àtẹ́wọ́ gba nǹkan bíi mẹ́rin tá a máa fi kojú àdánwò alákọ̀ọ́kọ́ ni sùúrù a gbọ́dọ̀ ṣe sùúrù torí pé ta ló fàdánwò ṣe wá Allah tá a bá ṣe sùúrù kí la lè ṣe ẹ dákun ẹ ronú nǹkan bíi mẹ́ta tá a lè ṣe fọlọ́ ọ̀dà méjì ẹyọ kan kò sí ní ta lè ṣe wàláhì so nítorí di eléyìí sùúrù dọ́wọ́ wa torí ẹ̀ náà lẹ́sẹ̀ rí tọ́lá nǹkan ọbẹ̀ ṣeré sọ́bìrì ẹ fáwọn sùúrù ní ròdùn wa in tasbiru wa tattaqu fa inna dhalika min azmi al sùúrù sùúrù sùúrù dọ́wọ́ wa ẹlẹ́ẹ̀kejì ní páyọ̀ lọ wa in tasbiru wa tattaqu kí ni jẹ́ sùúrù oná ní kákẹ́ mi ró ntó lè mú wa barajẹ́ wà ntó lè mú wa ṣàìdá ọ wà káwa kẹ́mi ró ká má barajẹ́ kákẹ́mi ró ká má sọ̀sọ́kùsọ kákọ́ ara ró ká má hùwàkíwà bí ká má kó gbàtìbora wa ká má fẹ̀wùyà mọ́ra wa lọ́rùn ká má gbéra wa sálẹ̀ ká má ṣe gbogbo ẹ̀ eléyìí ni túmọ̀ sí pé à ń ṣe sùúrù ẹ̀san tó lọ́wọ́ bó sì fún ẹni tó bá ṣe sùúrù kò lódiwọ̀n innama yuwaffa as-sabiruna ajrahum bighayri hisab níṣẹ́ lọ́lọ́run máa ń pé ẹ̀san àwọn oníṣòro fún wa láì fi ṣèrò sí ṣùgbọ́n èèyàn ò lè ní ẹ̀san tó ga yìí àyàfi téèyàn bá ṣe ètò kúrò jù nínú sùúrù ètò kúrò jù nínú sùúrù ètò le jù nínú sùúrù tẹ́ẹ̀ bá ti lè ṣe nígbà tádàn ò ṣe yín ẹ̀ lè lẹ́san tó ga yẹn èwo ló kúrò jù èwo ló ga jù nínú sùúrù onáàlè tó wá nínú hadithi anas ibn malik radiyallahu anhu eléyìí tí bukhari àti muslim gbé jáde pé arábìnrin kan ọmọ rẹ̀ kú ó wá sa tipó sídi sàárè ọmọ rẹ̀ anabi sallallahu alayhi wa sallam wa kọjá gbàgbẹ nígbà tí ń bara jẹ anabi ní ṣe sùúrù fọ̀rọ̀ rẹ̀ mọ́ lọ arábìnrin yẹn ó ní tó bá jẹ́ pé irú tó ṣe mi bá sí ọ ni ọba tí máa sọ irú tó ń sọ yìí láì mọ̀ pé anabi sallallahu alayhi wa sallam ní bò ń sọ̀rọ̀ àti kékeré ni tó ṣe èyí tó ga jù lọ dákun báyìí wọn wá ta lólobó pé sọ́wọ́n mẹ́ni tó ń gbé lẹ́nu sọ́ọ̀n ó ní ta ni náà rí anabi sì lọ wọn lé anabi nù sallallahu alayhi wa alihi wa sallam níbọ̀lọ́ ti pọ̀ ńláṣẹ pé wàá rí ta ni jahili kọ̀yìn sáwọn aláìmọ̀kan anabi ò dúró mẹ́gbẹ́ ah, arábìnrin ọ̀fẹ́ sórí ibú ni sọ́wọ́n mẹ́ni tó ń bá sọ̀rọ̀ ni anabi lọ ni gbàtọ́ wa mọ̀ pé anabi sallallahu alayhi wa lọ́ba tó anabi lọ́ọ́lé ó wà ní tọ́kọ́kọ́ yà mí lẹ́nu ni pé ìrìn pàwọn ẹ̀sọ́ ń bẹ lẹ́nu ọ̀nà bẹ́ẹ̀ la anabi sallallahu alayhi wa sallam gbàtà nàbí ọ̀sàbòsí ọ̀sàbòsí sẹ́ni kankan lọ́ọ́ fẹ́ kó àwọn mẹgáàdì sọ́nà sí. ibẹ̀ rí Umar náà radiyallahu anhu abẹ́ bò jí igi ló máa ń sùn. débi pẹ́ni tí wọ́n rán wa láti ilẹ̀ Rome ó ń béèrè khalifa khalifa tu rasulillah sallallahu alayhi wa sallam òun wò pé gbogbo gòdògòdò ó pẹnu ọ̀nà. àwọn ni wọ́n sùn sábẹ́ igi ẹ́ ẹ dàkú sí èsì pẹ́ ń tẹ̀ mí àwọn nu torí ẹni Hafiz Ibrahim ló fi kọ́ lórin ọ̀rọ̀ tí ọkùnrin yẹn sọ ńjọ́ náà ó ní ọkàn rẹ ọ̀sà déédéé balẹ̀ o bí èyí bá ṣe kó o ṣe dọ́gba láàrin àwọn èèyàn Hafiz Ibrahim ọwọ́ akéléwì ó ní aminta lamma adalta fanimta nawma qariril ayni ọkàn rẹ balẹ̀ ńgbà tó ṣe dọ́gba láàrin àwọn èèyàn ló jẹ́ kó o sùn fọkàn balẹ̀ ẹ mú olórí kan wá. tí a máa local government kan kó wá sùn tàbẹ kódà àwọn fìdí hẹ kódà o torí tí wọn gbìyànjú mbẹ tí wọn kà ń bẹ náà kò ní wúlò so wọn ní wọn rí àwọn ẹ̀ṣọ́ Ma ọ̀nà gbàtí wọn dọdọ anabi sallallahu alaihi wasallam ọyọ lẹ́nu pa anabi nù gbóǹtì ẹjẹ èmi nìyá ọmọ tó kú tí ẹ ń bẹ mí lẹ́ẹ̀ka pé kí n ṣe sùúrù mà pẹ́yìn ni ah anabi ni innamas sabru. ẹ̀ǹda sọ́dọ̀mẹ̀tì òòlà ntí wọ́n pè ní sùúrù tá a gbọ́dọ̀ ṣe òun náà sùúrù tá a ní nígbà tí àdáhùn kọ́kọ́ ọkọkọ wá kú gbàtà náà kọ́kọ́ kan kú amúnára tó ní àfaradà tó ṣe ni wọ́n pè sùúrù èyí pé ti gbogbo nǹkan ti wá ṣe sùúrù sùúrù kọ yẹ ṣe sùúrù mà torí ẹni imaamu al-Qurtubi rahimahullah oní qila yajibu ala kulli aaqilin an yaltazima inda al-musiba ma la budda lil ma la budda lil ahmaqi fihi ba'da thalathin ó ní wọ́n ní gbogbo onílàákàyè ní ìgbà tí àdánwò bá kọ́kọ́ ṣe ó yẹ kó ṣe ní ti gbogbo òpònú náà padà sí lẹ́yìn ìjọ mẹ́ta gbogbo onílàákàyè ní kété tí àdánwò bá ṣe wọ tètè se gbogbo okponu ọ̀padà ṣe lẹ́yìn ìjọ mẹ́ta ìsìn ní kí wò ó ṣe tiẹ̀ ó túmọ̀ sí pé gbogbo òpònú tí ń sunkún náà ti ń gbára dálẹ̀ ti ń bura rẹ̀ lọ́bẹ̀ ti ń sanra rẹ̀ lábàrà lẹ́yìn ìjọ mẹ́ta ńkọ́ yóò ní mo ti gbà hmm, mo gbà mo gbà fọ́sájú ẹ̀dá ọlọ́ọ̀ni ọgbà fún o sì tẹ̀lé nàbì wọ́n ní torí pé lẹ́yìn ọjọ́ mẹ́ta gbogbo òpònú náà padà gbà sẹlẹ̀ ìtumọ̀ sí pé mẹ́jọ ó di ẹ̀yìn ọjọ́ mẹ́ta kórìírí ó tó pé yẹ kó pé lẹ́sẹ̀kẹsẹ̀ torí ẹ̀ sùúrù wa kó oríṣi méjì o oríṣi méjì ló máa bí ẹ̀kẹta mẹ́ta ni sùúrù ṣùgbọ́n oríṣi méjì làwọn olùmọ̀ ń sọ torí pé méjì ni ó bí ẹ̀kẹta wọ́n ní sọ́bùrùn. So amma asiyatillah ká ṣe sùúrù láti sẹlọ ká ṣe sùúrù ká má sẹlọ la ṣe táwọn èfi mutí sùúrù tá a ní la fi ṣe zina sùúrù ló mú wa má jalè torí pọ́lọ̀ ń ṣẹlẹ̀ wọ̀ kése gbogbo ẹni tí ọba rí ọ̀nà àti jalè ni òní jalè ṣùgbọ́n ní sùúrù ni èjalè kese gbogbo ẹni tó zina ni èsè zina ni onísùúrù ni èsè zina àwọn olùmọ́ni ẹni tó bá ti wá ṣe sùúrù an ma'siyatillah fa huwa mujahid òun ni jagunjagun tó jẹ̀mí rẹ̀ lógun òun ni jagunjagun tó jẹ̀mí rẹ̀ lógun wa sabrun ala ta'atillah ẹni tó ṣe sùúrù láti tẹ̀lé tọ́lọ́ wasta'inu bis-sabri was-salah wa innaha lakabiratun illa 'ala al-khashi'in ẹnu àwọn ìrànlọ́wọ́ ọlọ́ pẹ̀lú ṣíṣe sọlẹ́ àti ṣíṣe sùúrù ntọ́ ga ni wọ́n jẹ́ àyàfi fáwọn oníṣòro àwọn olùpáyọ̀ ọlọ́run àwọn tí wọ́n nítẹ̀rí bọ̀ kàn tá a bá wò á rí i pé sọláàtì sùúrù tẹ nílẹ̀ fi ń ṣe o zakia sùúrù tẹ nílẹ̀ fi ń yọ o asiyam sùúrù tẹ nílẹ̀ fi ń gbà o alhaj sùúrù tẹ níní tawhid sùúrù tẹ níní aa wọn ṣe egun lu gbogbo èèyàn lọbẹ ọlárinrin ẹyin ọwọ adé bẹ sùúrù tẹ níní láti tẹ̀lé tọlọ́run torí pé ẹyin ọfẹ jọ daràn pàdé ọlọ́run wọ́n ní gbogbo ẹni tẹ́ ẹ bá wá rí tó ṣe sùúrù tí ń tẹ̀lé tọ́lọ́n sọ hùwà ẹ̀ẹ́dẹ́d onísìlọ́n sílọ́n wọ́n wá ní tí sùúrù méjì bá pé sáré èèyàn sùúrù jìnnà sáti sẹ́lọ́n sùúrù àti tẹ̀lé tọ́lọ́n sọ hùwà yóò tó rí bí kọ́bọ́ ilà wà hùwà sọ́bìrù àlẹ́ àkọ́dárìlà ìmọ̀ ajé kéèyàn yọnu sí tọ́lọ́wọ́n bá bá dá lẹ́jọ́ pé ọ̀sẹ̀lẹ̀ sí yàn òun náà ni wọ́n sì ń pè ní sùúrù lórí àkọọ́lẹ̀ sùúrù lórí àdánwò ilé ìtumọ̀ sí pé sùúrù lórí àdánwò à ń bùkátà rẹ̀ o àwa lè ní àfi tá a bá ti ni tí ń jìnà sẹ́sẹ̀ tá a sì jẹ́ni tí ń ṣe tọ́lọ̀ àbí òye wa ó lè ní sùúrù nígbà tádánwò bá dé tí ì bá ti ṣe tọ́lọ̀ tẹ́lẹ̀ náà tí ì sì jìnà sí tọ́lọ̀ wọn bá gbé ká jìnà sí. orí de eléyìí nígbà tí àdánwò bá tún ṣe wá ká gbàgbé láti wí gbólóhùn wa inna ilayhi raji'un adúgbò sọlọ pé gbogbo aláàmáwí inna lillahi wa inna ilayhi raji'un ọ̀nbẹ nínú àwọn èèyàn ẹni tó ṣe pé kò mọ́rú àwọn gbólóhùn bá ń wí kò sí ní lọ́kọ́ bá dé kò ní láǹfààní àti wí lóore òun bùkátà láti kọ́ru gbólóyìn máa wí inna lillahi wa inna ilayhi raji'un torí pọ́lọ́n sọ pé alladhina idha asabathum musibatun qalu inna lillahi wa inna ilayhi raji'un kese pe inna lillahi wa inna ilayhi raji'una báwọn kan ṣe máa yẹ raji'una kò sálífù wàllá ń bẹ inna lillahi wa inna ilayhi raji'un gbólóyìn ọgbọdọ wọn wá o. kí ẹsẹ̀ pé bá kú nìkan fa ẹ̀mí pa àwọn èlò àfi téèyàn bá kú àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀hẹ́n nísìnyí mo fi fifty naira síbi kan ma mo á ní lillahi wa inna ilaihi raji'un ẹnìkan ní ta ló kú ẹnìkan kan ò àdánwò yìí náà ni gbogbo tó ṣe wá lillahi wa inna ilaihi raji'un ọwa nínú ẹgbàá wọ̀rọ̀ láti ọ̀dọ̀ ó ní wọ́n gba àdìsí kan wá. wípé àtùpà anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó múná lọ lóru ọjọ́ kan anabi wa ni inna lillahi wa inna ilayhi raji'un faqil wọn wá sọ fún anabi pé amusibatun hiya ya rasulallah sádàwù kan ló ṣẹlẹ̀ ni anabi ni naam kullu ma mu'mina fahuwa musiba gbogbo ntọ́ bá tilẹ̀ kó nira bá mú mi ni àdánwò ni ayẹkọ gbogbo tó bá ṣe wa akọsẹ inna lillahi wa inna ilayhi raji'un ẹgbẹgbẹ wa inna lillahi wa inna ilayhi raji'un gbogbo tó bá ṣe wa ntòsí jẹ́rìí sílẹ̀ yìí ọ̀nbẹ nínú sahihi limami muslim nínú hadith abi hurayra àti abu sa'id al-khudri radiyallahu anhuma anabi sallallahu alayhi wa sallam onímọ̀ ayọ̀ sẹ́bùl mu'mina min wasabin wala nasabin wala saqamin wala hazanin hatta alham yahummu illa kasara bihi min sayyi'atihi anabi sallallahu alayhi wa sallam ni kò sí nǹkan kan tí ó ṣe mùmínì láyé yìí ẹ̀gúnlógún ni àárẹ̀ ló ṣe ni nǹkan kan lọ́ba lọ́kàn jẹ́ ni àyàfi kọjá pọ́lọ́mọba fẹ́ fi pẹ̀sẹ̀ rẹ̀ rẹ̀ àfi kọjá pọlọ fẹẹ fi pẹsẹ rẹ Ọlọ́run sì fi pẹsẹ rẹ rẹ eléyìí túmọ̀ sí gbogbo ntọ́ bá ti ṣe wa mùsíbà ni inna lillahi wa inna ilayhi raji'un. bákan náà gbogbo ẹni tádàwọ̀ bá ṣe kó máa rántí àdáwò tó ṣe àlùmọ́ islam lára anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ikú anabi sallallahu alayhi wa sallam kú òun gangan làdáwò tó tóbi jù kò sí àdáwò tó lè ṣèyàn bóyá lára ẹ̀mí àmì nínú dúkìá àmì nǹkan míì tó lè tó àdánwò tó ṣe wá lára anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam torí rẹ̀ máa fi paronú rẹ̀ rẹ̀ máa fi mú ìbànújẹ́ kó fúnra rẹ̀ ikú anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam alimami ibn abdulbar rahmatulahi alayhi olódodo ni ó ní torí pé àdánwò tó ṣe wá lára anabi sallallahu alayhi wa sallam látàrí ikú tó kú a'adhamu min kulli musibatin yusabu biha al-muslim ó tóbi ju gbogbo àdánwò yòówù tó lè ṣe mùsùlùmí lọ bàdẹ́hu ilà yọmi kìyàmù lẹ́yìn kó anabi dídọ́ gbẹ̀ndẹ̀ kìyàmù gbogbo yòówù tó bá ṣe wa lẹ́yìn kó anabi sọlọ́ àṣẹ ọmọ lásán ni torí pé ikú rẹ̀ ló mú kí wàhálà ọmọ wà láti sámàmà ikú rẹ̀ ló mú kí jíjẹ́ anabi kọ́ parí ikú rẹ̀ ló mú kí aburú àkọ́kọ́ ṣẹlẹ̀ ẹ̀rí pàwọn lárúbá wọn fi islam sílẹ̀ nígbà tí wọ́n rí tànàbí kú nítorí ìdí ẹlẹ́yìn ikú rẹ̀ ló mú kí orí ọ̀tán orí ti wá láti sámà ikú rẹ̀ ló dín ètò tí ń bẹ kù abu sa'id oni ma nasọduna aidina aidiyana mina turabi min qabri rasulillahi sallallahu alayhi wa alihi wa sallam hatta ankarna qulubana àti gbọwọ wa nùtán níbi ìpẹ sàárẹ anabi sallallahu alayhi wa sallam lẹ́yìn gbàtà sín títí tí gbogbo wa fi bẹ̀rẹ̀ sí ní kórìíra ọkàn wa pé ká ní túmọ̀ sẹ̀mí nìsín kí ni túmọ̀ sẹ̀mí má nìsín lẹ́yìn tá anabi ti kú torí ẹ̀ ló sì jẹ́ pé ogun tó bá sí ọ máa wá ntí ó mú lọ kúrò sára ìṣẹ̀lẹ̀ pànàbì kù ọwọ́ ìṣẹ̀lẹ̀ pànàbì kù ọ̀gá ju gbogbo tó wù kó lè sí ọ lọ a sì ṣe sùúrù àṣàfaradà kí wọn á ní tí ó tún ṣe wá tá a lè ṣe sùúrù torí gbogbo nǹkan yòówù tó bá ṣe wá lẹ́yìn pànàbì kù ọmọ lásán ni tó ṣe wá Abu Atahiya ó kàléwì ó ní isbir li kulli musibatin wa tajalladi wa'lam. بأن المرء غير مخلد من لم يصب ممن ترى بمصيبة هذا سبيل لست فيه بأوحد فإذا ذكرت محمدا ومصابه فاذكر مصابك بالنبي محمد ونسي سورو لوري sùúrù lórí ساراكوسا àdánwò tó bá kò sẹ́nìkan tí ó máa bẹ láyé láyé adáwò sí ọ dukia, dúkìá ọ̀nbara jẹ́ ọlọ́pàá rẹ adáwò sí ọ lára ọmọ ọlọ́pàá rẹ jẹ́ òfìdẹni tọrọ lẹ́sẹ̀ wọn náà tún padà kú kú ẹ̀sìn adáwò sí ọ lára bàbá rẹ tó kú lese sẹ́ra rẹ léṣe ọ̀sọ̀rọ̀ rẹ dábìrùn nítorí pé bàbá rẹ kú ó sì máa yí pé ẹnìkan ò sí ṣé dúkìá wa ni wọn abẹ láéláéláé Ọlọ́run ti kọ́ àwọn dúkìá tẹ́ ẹ rí kó jọ ọ̀nà wo ni wọ́n gbà lọ wọn ò ní bọ́nà míì lọ ọ̀nà tọ́lọ̀ ń kọ́ pé wọ́n bá lọ náà ni wọ́n bá lọ wọ́n ní ta ló ní tó rí láyé tàdánwò sí ọ̀nà kò sí sẹ́ni tàdánwò sí ẹni tó bá ké nìkan sí kò sí ẹni tí àdánwò sí ẹni tó bá ké nìkan sí wọ́n nítorí pé àdánwò kìí ṣe wà nìkan lọ dá wà ń bẹ o lẹ́nìkan máa ń ṣe ọ̀rẹ́rìn lónìí tiẹ̀ náà ń bọ̀ wọ́n ní tó bá rántí àdánwò tó ṣe wá lára kú ànábì sallallahu alayhi wa sallam ó yẹ kó mọ̀ pé nǹkan kan ò sí ọ Abu Sinan ọlọ́mọ mi kú Sinan Abu Talha ó wà ń bẹ nítòsí ọ̀dọ̀ mi Abu Talha al-Khawlani ó ń bẹ létí bèbè sàárẹ̀ ọmọ nígbà tá a sì máa tán ìgbà tí mo wá ṣe jáde ó wá mi mú ó wá sọ fún mi pé ó di ọwọ́ mi mú ọ́n bá mi ṣeré kí n lè bá a mú ìrònú kúrò náà ọ̀rọ̀ mi ó wá ní ala ubashiruka ya Aba Sinan ó yóò àjẹ́ kí n fún ọ ní ròdùnú bí ìwọ bàbá Sinan mo ní bẹ́ẹ̀ ni ẹ fún mi ní ròdùnú ó ní haddathani Dhahhak an Abi Musa anna nabiyya sallallahu alayhi wa sallam qala Dhahhak sọ fún mi pé ń gbà wá látọ̀dọ̀ Abu Musa wa nabiyya sallallahu alayhi wa sallam sọ pé idha mata waladul abd tọ́mọ ẹnìkan nínú wa bá kú qala Allahu li malaikatihi ọlọ́wọ́n bá ma sọ fáwọn màlẹ́kà aqabadtum walada abdi ẹ ti gbẹ̀mí ọmọ ọ̀kan nínú àwọn ẹrú mi fayaquluna na'am wọ́n ní bẹ́ẹ̀ ni ìwọ ọlọ́run fayaqul ọlọ́wọ́n bá wa sọ yìí pé madha qala abdi kí lẹ́rú mi sọ nígbà tẹ́ gbẹ̀mí ọmọ rẹ̀ fayaqulun wọ́n máa dọ́lọ́ lóhùn pé hamadaka wastarja' ó dúpẹ́ fún ọlọ́run ọba ó sì sọ pé inna lillahi wa inna ilayhi raji'un ọlọ́run ọba ẹlẹ́dàá wa sọ yìí pé ubnu li abdi baytan fil jannah ẹ kọ́ ilé kan lẹ̀ di ẹrú mi nínú àlìjẹ́nà wasammuhu baytal hamd kẹ́ ẹ̀ máa pèlé náà nílé ẹ̀yìn látàrí pọ́nmọ́ rẹ̀ kú tó sọ̀sọ́kúsọ tó wíwíkówì ọlọ́run nìkan kọ́lé kan lẹ̀ di ọ̀lá àlìjẹ́nà wọ́n máa pèlé bẹ́ẹ̀ náà ni imaamu muslim ló gbé àdìsí jáde láti ọ̀dọ̀ ummu salamata radiyallahu anha qalat sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam yaqul gbàgbọ́tà nàbí sallallahu alayhi wa sallam sọ ìgbé imaami muslimin tusibuhu musibatun fayaqul fayaqulu ma amarahu allahu azza wa jal inna lillahi wa inna ilayhi raji'un mùsùlùmí kan sí tàdánwò sí o tí ó wàá sọ ntọ́lọ́wọ́n bá tọ́gatọ́ gbangban tó fi pa wá pé ká wí nígbà tàdánwò bá ṣe wá pé inna lillahi wa inna ilayhi raji'un dájúdájú tọ́ ọlọ́wọ́n bá la wá sí o dájúdájú ọ̀dọ̀ ọlọ́wọ́n bá náà láti padà sí allahumma ajirni fi musibati ọlọ́run dákun pẹ̀lú mi nínú àdánwò mi yìí o wakhluf li khayra kò sì wáá fi ètò lóore jùlọ kó fi jàrọ̀ rẹ̀ fún mi illa akhlafa anhu khayra minha àyàfi kí ọlọ́run ọba kó fi ètò lóore jùlọ jàrọ̀ rẹ̀ fún rawahu al muslim eléyìí báyìí ìtanijí lórí pé gbogbo ẹni tá àdánwò bá ṣe ọlọ́run ọba ò fi dáadáa san lẹ́sàn ṣé bọ́lá ń sọ pé wa bashiri sabirin ẹ fún àwọn ẹni tó bá ṣe sùúrù nígbà tá àdánwò ṣe wọ́n ní ròdùnú alladhina idha asabatuhum musibatun qalu inna lillahi wa inna ilayhi raji'un àwọn ẹni tó ṣe pé nígbà tá àdánwò bá ṣe wọ́n wọ́n máa ń sọ pé ọ̀dọ̀ ọlọ́run ọba láti wá ọ̀dọ̀ ọlọ́run ọba náà eléyìí báyìí ó túmọ̀ sí wípé àwọn ẹni tí àdánwò bá ṣe tẹ́ ẹ bá ti sọ pé inna lillahi wa inna ilayhi raji'un bákan méjì lọ̀rọ̀ yín ọjà sí bákan méjì lọ̀rọ̀ yín ọjà sí nínú kọ́lọ́wọ́n bó ṣe tó lóore jùlọ jàrọ̀ fún yín gẹ́gẹ́ bí Ọlọ́run bá ti ṣe ṣe fún Ummu Salama radiyallahu anha Abu Salama kú Ummu Salama sì sọ inna lillahi wa inna ilayhi raji'un ó fi dípò abu salama fún anabi fẹ́ umu salama èyí tó lóore jùlọ lọ́lọ́wọ́n bá fún àbí kó sì jẹ́ pé ẹ̀san tó ga lọ́lọ́wọ́n bó fi san fún ọ gẹ́gẹ́ bọ́lọ́wọ́n bá ti ṣe ṣe fún abu sinan ipe ńgbà tó ṣe sùúrù lórí ọmọ rẹ̀ tó kú àbí gẹ́gẹ́ bó ṣe wá nù àdìsí abu musa ike gbogbo ẹni tádàn wò bá ṣe lára ọmọ rẹ̀ tó bá fi lè ṣe sùúrù tádàn wò ṣe lára ọmọ rẹ̀ tó bá fi lè ṣe sùúrù ọlọ́wọ́n bá wa ń kọ́ yóò fi dáadáa yọ kọ́ ilé kan lẹ̀ fún ní ọgbà àlìjánná ọlọ́ni ulaika alayhim salawatun min rabbihim wa rahma wa ulaika humul muhtadun. bákan náà nínú tó tún yẹ ká máa fi pàdé àdánwò òun náà ní ìyọnu ká yọnu sí ntọ́lọ̀ wọn bá kọ ká má ṣe jẹ́ ẹni tó ṣe é pé ọkàn rẹ̀ ó máa dàrú kọ́kàn wọn balẹ̀ sí ntọ́lọ̀ wọn bá ní kó tí ó dùn mọ́ wa yìí àbí tó tiẹ̀ dùn mọ́ wa ká yọnu sí eléyìí ń bẹ nínú tó dáa ó wà nínú hadith Anas ibn Malik radiyallahu anhu eléyìí tó ṣe é pé alimami Tirmidhi ó gbé jáde nínú tírà rẹ̀ wala nabi sallallahu alayhi wa sallam ó ní idha arada allahu bi abdihi alkhayra ajjala lahu al'uqubata fi dunya tọ́lọ́wọ́n bá bá gbèrò dáadáa tó gbèrò rẹ̀ sí ẹrú rẹ̀ ọlọ́wọ́n bá máa ń kán ìyà yọ kan lójú fún nílé ayé èyàn ti jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ nílé ayé ń bì tọ́lọ́wọ́n bá bá gbèrò dáadáa síyàn èyàn ti jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ nílé ayé ń bì wa idha arada abdihi sharr ṣùgbọ́n tọ́lọ́mọ bá bá gbèrò aburú sí ẹrú rẹ̀ amsaka anhu bi dhanbihi hatta yuwasa bihi yawm al-qiyamah ọlọ́mọ bá òní fi ẹ̀ṣẹ̀ rẹ̀ jẹ́ nílé ayé ọlọ́mọ bá wàá fi jẹ́ ní ọba àdìjọ́ gbẹ̀ndẹ̀ al-qiyamah eléyìí túmọ̀ sí pé ní ìgbà tí àdánwò sí wa nílé ayé ìyà ẹ̀ṣẹ̀ là ń jẹ nítorí pé ọlọ́mọ bá ọ̀fẹ́ fìyà jẹ wa tó di lọ́la al-qiyamah ìmáàmù tún gbé àdìsí jáde gba ọ̀nà yìí kan náà ipa nàbí sallallahu alayhi wa sallam ó ní inna idhamal jaza ma'a idhamil bala dájúdájú títóbi ẹ̀san lọ́jọ́ ìpín dal qiyama yóò máa rìn pẹ̀lú títóbi àdánwò tọ́lọ̀ fi ṣèyàn lé ayé ni ẹ̀san rẹ̀ ó tóbi gẹ́gẹ́ bá àdánwò rẹ̀ bá ṣe tóbi wa inna Allaha idha ahabba qawman ibtalahum àti pé tọ́lọ̀ bá bá nífẹ̀ẹ́ àwọn èèyàn kan ó máa ń gbádàn wò kó wọn ni o faman radiya falahu ar ẹnikẹ́ni tó bá yọ́nú ìyọ́nú jẹ́ tiẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run ẹnikẹ́ni tó bá sì bára jẹ́ ọlọ́run ọba bínú sí i eléyìí túmọ̀ sí pé tádàn ọba sí ọ tó o bá yọnu sọlọ ìyọnu jẹ tiẹ̀ látọ̀dọ̀ ọlọ́run tó o bá sì bára jẹ́ ìbínú jẹ tiẹ̀ látọ̀dọ̀ ọlọ́run báwo lèyìn ò ṣe ní yọnu tí àdánwò tó bá kànyàn nígbà tó ti síwájú nínú àwọn àdìsí tá a kà síwájú ìgbé gbogbo tó bá sí ọ ńṣe lọ́lọ́run ọba ní kò sí ọ nítorí pé ọlọ́run fẹ́ fi pẹ̀sẹ̀ wípé wa idha arada bi abdihi sharr tọ́lọ́wọ́n bá bá gbèrò aburú síyàn akọ́ ní pín ọlọ́wọ́n bá máa ń gbèrò dáadáa sẹ́rú ó sì máa ń gbèrò aburú sí i ṣùgbọ́n aburú yẹn ọlọ́wọ́n bá wa kìí ṣe pé ntọ́gbà lérò gángan gángan iná ní kọfẹ́ ọ̀fẹ́ aburú fún ọ nítorí pé anabi sallallahu alayhi wa sallam ó sọ náà hadith tí imam muslim gbé jáde pé wa sharru laysa ilayk àìfi aburú ti sọ́dọ̀ ọlọ àìfi aburú ti sọ́dọ̀ ọlọ ẹjọ ẹyìn rọba wo lọ máa ń gbé ká yẹn sára wo lẹ ń gbà yẹn wọ́n mọ̀ yẹn ta ló ní kọ́ ọmọ gbé rọ́bà ká àfarama gbé wa mi àfẹ́kẹ́ máa lò dánilẹ́kọ̀ọ́ aláti máa gba owó ta ló ní kọ́ ọmọ gbowó yẹn gbà lọ́ọ̀rẹ́ jáàmẹ́ ẹ gbà lọ́ọ̀rẹ́ ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam tó ní a kì í fa aburú tì sọ́dọ̀ Ọlọ́run a kì í fi aburú tì sọ́dọ̀ Ọlọ́run fífi aburú tì sọ́dọ̀ Ọlọ́run òun náà ni tó bá jẹ́ pé Ọlọ́run ọba tó bá fa aburú séèyàn ó fẹ́ fa aburú séèyàn gangan ni rárá Ọlọ́run ọba kì í fa aburú séèyàn nítorí aburú ṣùgbọ́n mo ń fa aburú séèyàn nítorí nǹkan tó fẹ́ mú jáde látara aburú yẹn ìgbà míì Ọlọ́run fi aburú àìní séèyàn torí pé ń fẹ́ kó kú ní mùsùlùmí ìgbà míì yóò fi aburú àìníṣẹ́ ọ́ nítorí pé ń fẹ́ kó kú ń kèsèrè àbí òye wa torí ẹ̀ alhikmatul baligha ti ń bẹ lẹ́yìn aburú yẹn tá a bá wò á rí i pé wa idha arada bi abdihi tọ́lọ́n bá gbèrò aburú sẹ́rú ẹ̀ kò túmọ̀ sí pé ọlọ́run ọba máa ń ṣe aburú ṣùgbọ́n a sọ yìí pé ọlọ́run ọba ó fi aburú sí ọ́ nítorí nǹkan míì tó gbà lérò pẹ̀lú aburú yẹn nítorí pé ọlọ́run aṣ-ṣarru laysa ilayhi àìsàbùrú ti sọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ làwọn olùmọ̀wá nípa tawhid ni wọ́n sọ. ǹjẹ́ tó bá rí bẹ́ẹ̀ a gbọ́dọ̀ yọ́nú sí ntọ́lọ́wọ́n bá ṣe o téèyàn bá yọ́nú sí ntọ́lọ́wọ́n bá ṣe báwo ni wọ́n ṣe fẹ́ rí ti ń bẹ lọ́dọ̀ ọlọ́wọ́n bá gbà ẹni sallallahu alaihi wa sallam ó ti fi hàn wá wípé ihris ala ma yanfa'uka wala ta'jazan máa gbìyànjú láti ṣe tí ó ṣe ọ́ láǹfààní má kọlẹ̀ wasta'in billah sì máa wá ìrànlọ́wọ́ ọlọ́run. fa in asabaka shay tí nǹkan kan bá wá sí ọ tọ́ọ̀fẹ́ máa sọ ikú qadarullah wa ma sha'a fa'al àkọọ́lẹ̀ ọlọ́run lélẹ́yìí o nítòsí wúlò ṣe mọ́ àwọn sọ pé law anni fa'altu kadha wa kadha lakana kadha wa kadha tó bá ṣe pé nǹkan báyìí báyìí báyìí ni mo ṣe ni o nǹkan báyìí báyìí báyìí báyìí ni ó bá jáde fa inna law taftahu amal ash torí law ìbá ṣe pé ìbá ṣe pé ìbá ṣe pé ìmọ̀ sí iṣẹ́ àṣetán ni torí ẹ̀ tá òye pé ti mà ké ngbọ́ o wọ́n sọ fún mi ni o nbà ti mà o ee sẹ́mi pé bẹ́ẹ̀ yàn ṣe máa ṣe nù ẹ má ṣe bẹ́ẹ̀ nígbà ṣe ẹ sọ pé wa ma sha'a fa'al àkọọ́lẹ̀ ọlọ́run eléyìí o nítorí ọlọ́run lọ́lọ́run gbéde lárúbá kọ́ sọ nígbà ọ àwọn èèyàn mọ̀ á sọ sọ ojú rẹ pé ṣé òun sì ń ké yọmọ àwòjú rẹ yọmọ sọ ẹ sùúrù kò sáyè sẹkùn nítorí wọn bá kọ́ ni ilé yìí báyìí nítòsí wù ló ṣe bàbá gbéde lárúbáwá ma sha'a fa'al bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa sọ. bákan náà rántí ò ní wa òun náà ní pé ńgbà tí dáadáa ṣẹlẹ̀ àdúpẹ́ gbàtà ká máa kíyèsí tí ò ní jẹ́ ká pàdánù ìmánì wa nígbà tádàn ò bá ṣẹlẹ̀ ó wà nínú hadith pànàbí sallallahu alayhi wa sallam pé la yaqdi Allahu ọsọ yìí pé la yaqdi Allahu lil mu'mini qada'a illa kana khayran lahu ọlọ́wọ́n bò ní kọ àkọọ́lẹ̀ kan fún mọ́mìnì yálà ọ̀dà àbùkù díẹ̀ káàtó àyàfi kó jóore fún mọ́mìnì wa laysa dhalika li ahadin illa lil eléyìí ò sì fẹ́ nìkan àti fún mọ́mìnì in asabathu sarra'u shakara tí rere bá ṣe múmi ni ó dúpẹ́ sọlọ fakana khayran lah eléyìí ọjà sórí fún lọ́dọ̀ ọlọ wa in asabathu darrahu sabar taburu bá ṣe ṣe yóò ṣe sùúrù fakana khayran lah eléyìí ọjà sí rere fún lọ́dọ̀ ọlọ eléyìí òṣìṣẹ́ lomi yàtọ̀ sí múmi ni torí rẹ̀ ntí ó jẹ́ kí mání ọgbọ́ lọ́wọ́ rẹ̀ ọ̀gbọ́dọ̀ ṣe òun ni kọ́ ọmọ ṣe sùúrù nígbà tá a dánwò sí ọ ṣebí múmi ni nìwọ gbàtí dáadáa sí ọ ṣe bọ́ọ̀ pátá ìdásí ọ ṣe sùúrù fọlọ yóò jẹ́ kí gbogbo ọ̀rọ̀ rẹ̀ já sí rere lọ́dọ̀ ọlọ kọlọ ń jẹ́ kí ọ̀rọ̀ wọn máa já sí rere. islam rahimahullah nígbà tí wọ́n sọ nípa àdéfì wọ́n níbi khilafil munafiq yàtọ̀ sí munafiki wọ́n ní munafiki tiẹ̀ ẹ wò ó bó ń ṣe máa ń ṣe títà dá ṣe kìí dúpẹ́ fọlọ táì dá ṣe kìí ṣe sùúrù wọ́n ní òun lọ́lọ́wọ́n bá ń sọ fún wa nípa rẹ̀ pé innal insana khuliqa halu'a idha massahu sharru jazu'a wa idha massahu alkhairu manu'a alágbètán lọ́lọ́n sèyàn ọlọ́ni tí aburú bá ṣe yóò máa bára jẹ́ àmọ́ múmi ní tiẹ̀ táburú bá ṣe kí ló ṣe yóò ṣe sùúrù tí rere bá ṣe múnásìkì yóò dì mú kò ní jẹ́ kó hàn sáwọn èèyàn kò ní jẹ́ kó rí kò ní jẹ́ kó sáǹfààní lára rẹ̀ ṣùgbọ́n mú ìrìn tó lé bá ṣe òun yóò dúpẹ́ sọ́lọ̀ ẹ sì mọ̀ pé nù dúpẹ́ sọ́lọ̀ ó náà ní kó lóore tọ́lọ̀ ń ṣe fún ọ kó fi sẹ́nu mí náà láǹfààní ilé ìjẹ́ àdánwò àti ìhà tó yẹ kí múmi-ín ọkọ̀ sí kì í ṣe nǹkan tójú òrírí làdánwò kì í sì ṣe nǹkan tá a lè yẹra fún àbí tá a lè ní nǹkan kan tá a lè fi sọ́ra fún oníkálukú aládánwò ṣe lópin ìgbà tẹ́mi bá ń bẹ lára wa ètò sì ti sí àyàfi tí ọba jẹ́ ní tọ́gbọ́ ọlọ́run ọba gbọ́ àdáwò sì ń sí ọ kìí ṣe torí pé ọlọ́run ọba ọ̀kọ́ ọkùn kìí ṣe torí pé ọlọ́run ọba ọfẹ́ tẹ́ḿbẹ́lú rẹ̀ ó ń sí ọ ní nítorí pé ọlọ́run ọba fẹ́ pẹ̀sẹ̀ rẹ̀ rẹ̀ kó lè bá a dé níjọ́ gbẹ̀ndé kó tiẹ̀ tó kú kó jẹ́ ni tí ń rìn lọ́jọ́ ọ̀lẹ́sẹ̀ mọ́ kó dé níjọ́ gbẹ̀ndé alqiyam kó má kun tó ti torí rẹ̀ jìyà mọ́ ìdínú tádàwò fi ń ṣe wá nílé ayé adúpẹ́ sọ́lọ́run tó ṣe wá ní mùsùlùmí sallallahu alayhi wa sallam tá a fi láǹfààní àti mantí ń bẹ nínú aburú tí ń ṣe wá gan tá a tún fi láǹfààní àti má dáadáa tá a padà rí nínú aburú tó ṣe wá nílé ayé tó bá di lọ́la al-qiyam ọlọ́run ọba kó mọ́ pa wá dá sáìdá lẹ́yìn eléyìí àṣẹ wa lọ di pé àwọn obìnrin nínú wa ní pàtàkì jùlọ agbọ́n kankan tí wọ́n sọ nínú ìròyìn láàárọ̀ yìí a sì rí i pé wọ́n ṣe sọ nínú ìròyìn gbogbo ayé ló yẹ kó gbọ́ ṣùgbọ́n ibi tí wọ́n ti sọ ó ṣe é ṣe kí gbogbo ọmọ láǹfààní àti gbọ́ mbẹ́ náà la fi rí gbọ́ yẹ káwa náà pàkíyèsí àwọn èèyàn sí wọ́n ní ọgbọ́n burúkú kan ti délé ayé nìsín ọgbọ́n náà ni pé wọ́n ṣe kíní kan bíi chewing-gum ṣe ó tún dàbí sweet àwọn ọkùnrin máa sábà lò láti fún obìnrin lẹ́bùn pípé gbà i love you kí lè wá rà wá fún mi ẹ̀ ní chewing-gum wọ́n ní tóbìnrin bá gbarú rẹ̀ tó bá fi lè jẹ́ kò sí tàbí ṣùgbọ́n pé ọmọ wa kọkùnrin ọgbọ̀n ṣe zina ni a'udhu billah láàárọ̀ inú ọgbọ́n nínú níwùsì kan wọ́n sì ló ti dé gbogbo nàìjíríà wa à ń sọ nítorí kó lè bá a lọ wà kọ́ ra o à ń sọ nítorí kó lè bá a sọ́ra fún ni o ìwọ obìnrin náà ìwọ tó jẹ́ pé gbogbo tí ọba ti ń bá yẹn ṣe wọn ọba ti fún ọ lẹ́bùn ò tí mọ̀ kó fẹ́ràn rẹ ọlọ́mọdé agbàgbàkùgbà jẹ ọlọ́mọdé agbàgbàkùgbà jẹ má gbẹ̀bùn lọ́dọ̀ ẹnìkan kan o ọkọ rẹ ni kọ́ má gbẹ̀bùn lọ́dọ̀ rẹ o àmọ́ ọkùnrin kan yóò fi ọ yóò fi ọ ná má gbà kankan lọ́dọ̀ ẹnìkan kan kódà wọ́n sàṣọ àǹkárá ló mọ̀ wọ́n lè ti ṣe nǹkan sàṣọ àǹkárá ńlá tẹ́kọ̀tọ̀ wá ti fọ́ kàn báyìí tiẹ́ bọ́ọ̀nù torí délé ọ̀dọ̀ wa má gbà nǹkan jẹ lọ́dọ̀ ẹnìkan kan o ọlọ́wọ́n bá kó máa fi fẹ́ẹ̀ sọ wa ọlọ́wọ́n bá kó máa sì wá darí kó máa pọ̀rọ̀ wa dà sáyidá kó jẹ́ àsoríire láyé kó jẹ́ àsoríire lọ́la kéyàmù. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك